يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين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 lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run tọrọ ìkẹ́ ọlọ́run àti gọ́ọ̀rọ̀ fún anábíwá Muhammad bí tí a bá tafsir wa dé lánàá bọ̀nà ni a ti máa tẹ̀síwájú suratul A'raf aya mẹ́ta ó lé nígba suratul A'raf verse two oh three ìgbà náà ni a ti bẹ̀rẹ̀ àbúkà pé 204 ìgbà náà ni a ti bẹ̀rẹ̀ tafsiru wa lónìí insha Allah ta'ala lánàá ọlọ́wọ́n bá ń jẹ́ kó di mímọ̀ fún wa ọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu kò sígbà tí àwọn èèyàn béèrè fún iṣẹ́ ìyanu tí kìí ṣe ìyà ló máa ń tẹ̀lé gbogbo àwọn tí wọ́n máa ń ní káwọn ànábì ọlọ́run kó ṣiṣẹ́ ìyanu fáwọn káwọn tó lè gbàgbọ́ táwọn ọlọ́run ànábì ọlọ́run bá ti ṣe iṣẹ́ ọ̀hún tán ìyà ni yóò ṣe kí ni ó tẹ̀lé ọlọ́run má jẹ́ wá níyà. àmín. eléyìí ló fà á ìgbà táwọn kèfèrí ń béèrè iṣẹ́ ìyanu lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n rí pa nàbí ò fún wọn lẹ́sìn wọ́n wá ní bọ́lọ̀wọ́n rẹ̀ ọ̀bá dọ́ lóhùn ó yẹ kí wọn ó lè ṣiṣẹ́ ìyanu fún ara rẹ̀ ó sì á lè tó báyẹn tó pa nàbí ọlọ́run ni ọ ànábì wa adé kò yé wọn wípé kò sí nǹkan kan tí mo lè dá ṣe fúnra mi kò sí nǹkan kan àwa sọ fún wa pé nínú ọ̀rọ̀ yìí ànábì ṣe ìkọ̀rọ̀rù tawhidu rububiyyah àṣẹ alukudra ọlọ́run ọba ló ní kò sí nǹkan téèyàn lè dá ṣe àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ní gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú tọ́lọ́run ní káwọn sí ẹ̀yà ni ó wáyé látọwọ́ wọn àwọn kọ́ ni wọ́n ṣe ọlọ́run lo ó lò wọ́n ó sì gba ọwọ́ wọn ṣiṣẹ́ ìyanu ni eléyìí ní yàtọ̀ tó ń bẹ láàrin àwa mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí anabi sallallahu alayhi wa sallam anabi sojú kòkòrò púpọ̀ lórí sísàlàyé tawhid fún wa táàfin ní máa pẹ̀lú míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala anabi ò ní ṣe nǹkan kan tó jọ wá lójú anabi ò ní ọlọ́run ní o ọlọ́run ní o ọlọ́run ní kò ní ṣàfihàn nǹkan yẹn sọ́dọ̀ ara rẹ̀ eléyìí ló fa lẹ́nu táwọn òfin pa anabi lọ́lọ́run a sì lè pè bẹ́ẹ̀ láéláé torí pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ òun náà ṣèṣe bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run táwọn èèyàn padà kù wọ́n lọ́lọ́run ọmọ ọlọ́run àbúrò ọlọ́run àwọn náà pẹ́ra wọn bẹ́ẹ̀ wọn ò pẹ́ra wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́run ṣe ànábì sallallahu alaihi wasallam ó ṣe lópin gbogbo àwọn ànábì ọlọ́run ìdí nìyí tó fi jẹ́ pé iṣẹ́ rẹ̀ pé òun ni ìgbà tó lọ tán tálẹ́bù òfin bá la ya'ti il-batilu min bayni yadayhi wàlá min khalfihi tanzilun min hakimin hamid iṣẹ́ tá a gbé ànábì sallallahu alayhi wa sallam lójú ayé ànábì kò bàjẹ́ nígbà ànábì tún lọ tánà kò lè bàjẹ́ torí pé Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala ó ṣe iṣẹ́ rẹ̀ ní ó ṣe ní pípé àṣàlàyé fún wa ó tó bá yẹ pé àwọn iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ látọwọ́ ànábì sallallahu alaihi wasallam òun làwa tẹ̀bàtì la fẹ́ máa sọ ni láti bẹ̀rẹ̀ oṣù Ramadan yìí títí di àsìkò tá a wáyé àlè sọ́tàn ṣùgbọ́n ànábì òfin yẹn kọ́ wa tawhid ló fi kọ́ wa ìmọ̀lọ́n lọ́kàn ṣoṣo kò sì sẹ́ni tọ́lọ́hún ò lè díkìrú rẹ̀ ó ṣẹlẹ̀ látọwọ́ ẹ̀ náà akálàsì àní pé tiẹ̀ ní jísà kàrọ́ màlápẹ̀ láàfin fún anísàábé tí odidi kìnìún tó ń mú lọ tí ó sì fi nǹkan kan ṣe tó mú lọ síbi tá ànábi wa sallallahu alaihi wasallam hada karama aṣàlàyé lẹ́yìn fún wa lánàá ìgbàgbọ́ àti ìtẹ̀láṣẹ ọlọ́run àti jíjìnà sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run máa fi ṣe karama fẹ́rú ẹ̀ ní táwọn èèyàn rò pé kò ní ṣe é ṣe ọlọ́run ó dẹ̀ ní kó ṣe é ṣe fún ọ kódà tí wọ́n gan rò pé kò possible yóò dẹ̀ possible látara títẹ̀láṣẹ ọlọ́run tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ má ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ gbàpọ́ lóun kan fi nǹkan yẹn pọ́n lẹ́nu asàlàyé léwu eléyìí lánàá tafsiru wa tòní àyà tí a mọ̀ ṣàgbéyẹ̀wò ẹ̀ ọlọ́run ọba ń sọ pàtàkì alukur'an fún wa ipò talukur'an wà ipò tó yẹ alukur'an sí nínú ẹ̀mí wa bó la ṣe ní pàtàkì kur'an idh huwa sifatun min sifati Allah subhanahu wa ta'ala alukur'ani yìí ìròyìn ló jẹ́ nínú ìròyìn ọlọ́run Allah subhanahu wa ta'ala walukur'an la yartabitu bi shay'in illa azama kur'ani ò ní rò papọ̀ mọ́ nǹkan kan láyé àfi kí kur'ani ó sọ nǹkan yẹn di nǹkan tó tóbi malaku Jibril alayhi salatu wa salam òun lọ́lọ́run fi kùránì rán sànàbí sallallahu alayhi wa sallam látara rẹ̀ ó sì di ọ̀gá gbogbo àwọn màláìka látara alukur'an torí pé ọlọ́run ní màláìka mi lẹ̀ kó tó fi rán Jibril alukur'an yìí ọlọ́run ọba ó sọ ọ́ kalẹ̀ nínú oṣù Ramadan eléyìí sọ oṣù Ramadan di ọ̀gá gbogbo oṣù shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an ọlọ́run sọ̀kalẹ̀ nínú òru Laylatul Qadr ìyẹn sọ òru Laylatul Qadr di ọba gbogbo òru ọlọ́run wá sọ̀kalẹ̀ fáńdà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá fi ìyẹn sọ di ọ̀gá ọgbà wa nábì ọlọ́run. sallallahu alayhi wa sallam. ìbò ni kùránì wọ̀ inú ilé wo ló wọ̀ tí ò sọ di àyè ńlá ara wo ni kùránì wọ̀ ọpọlọ wo ni kùránì wọ̀ tí ó sọ di ọpọlọ gidi law anzalna hadha alqur'ana ala jabalin lara'aytahu khashi'an mutasaddian min khashyatillah wa tilka al-amthal nadribuha lin-nasi la'allahum yatafakkarun alqur'ani kọjá ojú tá a fi ń wò ṣùgbọ́n ma bá wa lò bá ní àwọn abàṣírí ẹlòmíì gbà ẹlòmíì ká kúránì náà tó ń jẹ pálapàla ní í ṣe ọlọ́run ó bà kó wá lò bá nìyẹn rẹ bá ṣe rí sí Al-Qur'anul Karim ọlọ́run ní inna sanulqi alayka qawlan thaqila qawlan thaqila ọlọ́run sọ pé qawlan khafifa ọlọ́run ní a ní iṣẹ́ àgbèsẹ́lẹ̀ ọlọ́wọ́ Al-Qur'an ni a fún ọ tó wúwo ni kì í sọ̀rọ̀ kékeré ẹni tó bá wá ní kùránì lára tó wá lòun ò ní nǹkan kan lára jàmá sẹ́yìn pé nǹkan ń ṣe ọpọlọ ẹ̀ ṣùgbọ́n tá a bá wò ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lè ní ẹlòmíà mọ́mọ kó ilé ké ìrọ̀lẹ́ ni o torí wípé ó ń pa lẹ́sìn ìtìwé ó ń pa lára ilé ké o sátidé sannde nìkan ni o torí pé ó ń pa tí ọmọ ti ń kọ́ Quran ẹ wàá dé institutions lẹ́nìí ẹ máa bí ọmọ mi léèrè pé ṣé bí mùsùlùmí ẹ pé bẹ́ẹ̀ ni ó ṣe mọ kọ́ránì kà òun ò lọ lè kí òní ah, kó tó lọ nursery primary secondary ó wá university ó tún ti ó wá tiẹ̀ kò sí gbìyànjú kankan gbogbo ọmọ tá a bí tá a bá fún lẹ́kọ̀ọ́ alukọ́ránà zalamnahum aṣàbọ̀sí fún wọn zulman awima àbọ̀sí tó lágbára ọlọ́mọ ṣe wá lóbi alábọ̀sí ọlọ́run wá fẹ́ sọ fún wa nípa pàtàkì alukur'an tá a bá ti mọ̀ tẹ́lẹ̀ tá a bá sì ti mọ̀ ká tún ti bi eléyìí tún mọ̀ pàtàkì bí alukur'an bó ṣe tó. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa idha quriya al-qur'an fastami'u وأنصتوا لعلكم ترحمون أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون أبرا تتما القرآن ولورك الله أبا الرحمن أبا توكي وبوا أتندوشي تيه àtẹni tí ò ṣètò ọlọ́run láyé ìkẹ́ ọlọ́run ò dáwọ́ dúró nínú ìkẹ́ ọlọ́run atẹ́gùn tá à ń mí yìí ẹni tí ń sọ pé kò sọ́lọ̀ náà àjọjọ máa mi atẹ́gùn yẹn ni ẹni tó ní ò sọ́lọ̀ bójú bá rọ̀ òjò dọ́dọ̀ tiẹ̀ náà ẹni tó ní òsọ́lọ́ bí kíndìnrín tiẹ̀ ṣe ń ṣiṣẹ́ ní tiẹ̀ ní máa ṣiṣẹ́ rahmaniya ọlọ́nìyẹn arrahim ṣùgbọ́n tó bá di dọ́gbẹ́dẹ́ alikiyama òdo ẹni tó bá ṣe tọ́lọ́ nìkan lọ́wọ́ kẹ́ níjọ́ náà abẹ́lẹ́ nínú tóbi rẹ̀ kó kàwá kún ẹni tí ó kẹ́. ọlọ́run ọba ni wáyé dá kúrò alukur'an fastami'u lahu wa ansitu. wàlúbà kúrò alukur'an fastami'u lahu wa ansitu. ọlọ́run ọba ni wáyé dá kúrò alukur'an ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń ka alukur'an fastami'u lahu wa ansitu ọlọ́run ní fast nǹkan méjì lọ́lọ́ ń pa wá láṣẹ gbogbo ìgbà tí wọ́n bá ti ń ka alukur'an afa wa imam ibn kathir wọ́n ní amara allahu ta'ala bil insot inda tilawatihi i'idhaman lahu wa ihtiraman wọ́n ní ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga tán bá ń ka alukur'an ó pa wá àṣẹ ní láti ọ̀dọ̀ ọlọ́run al-istima'u wal-insat. Allahu akbar. ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ọlọ́run wá yídá kúrẹ́ alukur'an tán bá ń kí alukur'an fún yín gbogbo ìgbà tán bá ti ń kà á fastami'u lahu ẹ̀tẹ́tí kẹ́ ẹ máa gbọ́ wa ansitu ẹ̀sìn fẹnu mọ́nu ẹ má sọ̀rọ̀ nǹkan méjì àṣẹ méjì ni èèyàn lè máa tẹ́tí gbọ́rọ̀ kéèyàn tún máa ṣe nǹkan míì èèyàn lè máa tẹ́tí gbọ́rọ̀ kó tún máa sọ̀rọ̀ gbà tẹ́tí sí mi mò ń gbọ́ tiẹ̀ ẹ̀ ọ̀yá dá máa sọ̀rọ̀ etí ògbéjì àmì àìpọ́n èèyàn lè ìfún àwọn èèyàn síra wa gan ó ń bẹ́ nìkan sọ̀rọ̀ ó ń rìsífù kọ́ọ̀lù ọwọ́ àni bóyá tẹ bá rìsífù kọ́ọ̀lù àmọ́ sọ̀rọ̀ ẹ lọ mẹ́rin ò táì máa sọ̀rọ̀ èyí ò ní fi tóbi jù bó yẹ pẹ́rẹ́ yẹn àwọn olówó máa ń ṣe bẹ́ẹ̀ ẹni tó ṣe bẹ́ẹ̀ sí ìtumọ̀ ẹni bó rí pé èèyàn yẹn pẹ̀rẹ̀ ni àbùkù ni kéèyàn máa bá ọ sọ̀rọ̀ kó máa tún sọ̀rọ̀ míì kó tún kó máa sọ̀rọ̀ yẹn lọ èèyàn yẹ pẹ̀rẹ̀ ni ẹni tó bá ní àsìkò mà ja'ala Allah li rajulin min qalbayni fi jawfihi. mà ja'ala Allah li rajulin min qalbayni fi jawfihi. ọlọ́run ọba ní etí ọ̀gbọ́ méjì etí ọ̀gbọ́ méjì ẹnìkan ò lè lọ́kàn méjì kọ́ máa sọ̀rọ̀ kó tún máa gbọ́ ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fẹ́ni kankan kan wá máa bọ́ sọ̀rọ̀ kó tún máa sọ̀rọ̀ míì kẹ́niyẹn ní bẹ́ẹ̀ tó bá ṣe tá kó ní kó máa sọ̀rọ̀ ẹ lọ ó ti yẹpẹrẹ ẹniyẹn nìyẹn ò pálí bẹ́ẹ̀ bá wá ń ṣe bẹ́ẹ̀ láàrin ara yín ẹ mẹ́jọ ó bá yín débi alukur'an amúrù ni àṣẹ ni wa idha qura al-Qur'an fastami'u sigatul amr yaqtadi al-ujub wa ansitu sigatul amr yaqtadi al-ujub ujubu al-istima'i wa ujubi al-insat ay as-sukut méjèèjì yẹn lọ́wọ́ bá papọ̀ tán ń kí al fún wa wa idha qura al fastami'u lahu wa ansitu la'allakum turhamun. wa idha quri'a al-Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun. àwọn ọba ní ọjà kúrò al-Qur'an dábàá ti al-Qur'an gbogbo àdábà ka quran fastami'u lahu wa ansitu la'allakum turhamun ìyàtọ̀ ń bẹ ọlọ́run ọba sọ pé fasma'u ìyàtọ̀ ń bẹ láàrin sama' àti al-istima' ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ọlọ́run ọba sọ pé fasma'u ọlọ́run ní fastami'u ẹ̀dẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ pẹ̀lú full concentration istima'u nìyẹn nígbà tí ń ka Qur'an wa ansitu ẹ̀sìn fẹnu mẹ́nu ẹ̀dákẹ́rọ́rọ́ tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ láàrín kẹ́ ẹ máa lè rí kẹ́ ọlọ́run èyí tí ń bẹ níbi kíké Quran tí wọ́n ń kà yẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń pariwo tẹ́ ń ṣàròyé tẹ́ ẹ tẹ́tí máa gbọ́ ìkẹ́ ọlọ́run yẹn kò lè dọ́dọ̀ yín la'allakum turhamun. la'allakum turhamun. afawa ibn kathir nínú tafsiri wọn wọ́n ní amara Allahu ta'ala bil insati inda tilawatihi wọ́n ní ọlọ́run ọba pa wá láṣẹ káfẹnumọ́nu tabanke Qur'an lọ́wọ́ i'idhaman lahu wa ihtirama kele ilé máa jẹ́ àpọ́nlé fún ọ̀rọ̀ ọlọ́run ajẹ́pẹ́ ẹni tí wọ́n ń ké Qur'an lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń sàròyé àbí wọ́n ń ké fún ó bẹ̀rẹ̀ sí ní sàròyé àbáwa àìpọ̀n kó ka Qur'an fún wa ẹni ẹ bá bọ́ ta ní báńkà kọ̀ránì ẹ bá tún sàròyé kí là ń fa nípa ẹni kó jáde kẹ́ ẹni kó mọ̀ kọ̀ránì yẹn gan ó pè yín jùkẹ́ wá ní kó jáde ìyẹn máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìjókòó tẹ́ bá wo nu program náà bá ti ṣe opening prayer tán ti ṣe kíni kan tán wọ́n wà ní kódà lọ́pọ̀lọpọ̀ ọgbà míì wọ́n máa ń fi introduction of guest wọ́n fi sẹ́yìn kíké Quran tẹ́ Ah, èmi àwọn máa ẹ ṣe introduce guest náà gbogbo wọn náà gbọ́ Kùránì yẹn kan wá ṣẹ̀ṣẹ̀ wá ka Kùránì àwọn aṣọ kíké Kùránì di ta fi ń dáwọn èèyàn lákẹ́ ariwo àwọn èèyàn wá ń parọ́ ẹ ẹ ẹ mọ̀kà Kùránì mọ̀kà Kùránì mọ̀kà Kùránì là ọ̀rọ̀ Ọlọ́run ọba ó lápọ̀nlé kọjá bẹ́ẹ̀ Kùránì kọjá ń ta fi ń ṣe ringing tone phone ẹ tún lọ mú yẹn mọ́ ẹnìkan fẹ́ pè ìpè fẹ́ wọlé ìpè tó fẹ́ wọlé yẹn ó pàtàkì ju ring ringing tone tó aláàtì wa pẹ̀lú bí adílátì mantikiya ìpè tó fẹ́ wọlé ó important sí ọjọ́ ringing tone lọ torí pé iṣẹ́ ringing tone yẹn kó aláàtì ni pé ìpè kan tó pàtàkì ju èmi lọ fẹ́ wọlé lọ́lọ́kàlùkù fi máa ń fi tó wù sí ẹlòmíì fi ó lè fi bí ìgbà tí mùsùn ń ké yíyan yíyan yíyan hmm. káfẹ́ pé ọ̀rọ̀ tó rìkọ́ọ̀lù tó fẹ́ gbà yẹn ó pàtàkì sí ọ ju ringtone kí ló wá dé tó fi jẹ́ pọ̀rọ̀ ọlọ́run ọba ló wá fi ṣe ringtone ìtumọ̀ ẹ̀ ni wípé mẹ́kọ́ọ̀lù tó fẹ́ wọlé yẹn ó pàtàkì jọ̀rọ̀ ọlọ́run ọba yẹn lọ abẹ́yìn ní òkè síbẹ̀ ká máa fi àyà Qur'an ká máa fi ṣe ringington ìwà ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú alukur'an ọlọ́run ọba jẹ́ ká mọ̀ pé kur'an agbúdọ̀ ní ládàbí pẹ̀lú alukur'an tí wọ́n bá ń ké fún wa ká dákẹ́ rọ́rọ́ ká sì má pariwo làálàkùn tọrọ hàmú. wàhùn kúrò alukur'an fásitẹ́mi ọlọ́run wàhùn sítú làálàkùn tọrọ hàmú. torí pé nínú ìṣesí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ ìlú mọ́kà lákọ̀ọ́kọ́ ọjọ́ àfáwá ibnu Kathir wọ́n ní láàkàmẹ̀ kánà àtẹ̀mídù ú kùfàr Quraysh al-mushrikun wọ́n ní ká má fèsì sí iwájọ́ gẹ́gẹ́ bí tàwọn kèfèrí ìlú mọ́kà kí ni ṣe sí tiwọn ní táwọn máa ń sọ ní tán bá ti ń ké Qur'an wọ́n sọ pé la tasma'u li hadhal qur'ana li hadhal qur'ani walgaw fihi la'allakum taglibun. la tasma'u li hadhal qur'ani walgaw fihi la'allakum taglibun. torí pé àfàìmọ̀ farabalẹ̀ gbọ́ qur'an ni kó má lapa lẹ́mìí bí èèyàn bá farabalẹ̀ ti ń gbọ́ qur'an tọ́lọ́sì ní kò yọ yóò máa lápa lẹ́mí ẹ ṣe ẹ̀mọ́ pa àwọn kèfèrí Mẹ́kà wọ́n gbọ́ lárúbáwá lárúbáwá yé wọn bàbá wọn ka Quran tán bá ti wọra ẹnìkan ó bá dákẹ́ wọn ó ti mọ̀ fura pé ṣé kìí ṣe pọ́dọ̀ yìí fẹ́ wọlé sí la wọ́n bá rọ pé ẹ̀yin èèyàn wa látẹ̀símọ̀hù lè hàzà lùkùrà ẹ̀yìn tẹ́tí gbọ́ kùrà ní. wàhálà kàfàrú látẹ̀símọ̀hù lè hàzà lùkùrà. ọlọ́wọ́ bá láwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ ní tí wọ́n máa ń sọ ni pé látàsímọ̀ wulẹ̀ hadal qur'an ẹ yé tẹ́tí gbọ́ qur'an yìí mọ́ ní tí wọ́n ń kà yẹn ẹ má gbọ́ mọ́. wàlúkọ́ fi. àbí tẹ ẹ bá wà níbi tí wọ́n ti ń ké ẹ máa pariwo wàlúkọ́ fi yìí ẹ máa pàkúta sí ẹ máa sọ̀rọ̀ tí ò ní nǹkan. wàlúkọ́ látara alágùwò ẹ máa kó alágùwò sínú ẹ̀ torí pé lágù òun náà ni minal aqwal wal afal gbogbo nǹkan tí o bá ti ṣàǹfààní tí o wúlò náà ń pè ní lágù ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga ìgbà tọ́lọ́wọ́n bá ń ròyìn àwọn mùmìnì nínú alukur'an karim kò sí tọ́lọ́wọ́n bá fi ròyìn wọn bí kìí ṣe wípé àwọn mùmìnì wọ́n máa ń anilágùwìmọ̀ rìdùn wọ́n gbórí kúrò níbi lágù gbogbo nǹkan tó bá ti jẹ́ ọ̀rọ̀ ìsọkúsọ wọn agbórí kúrò ń bẹ̀ àtàrà lágùwù ó náà ni tọ́lọ́wọ́n bá sọ wípé wàlgáwó fíyì àwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ èyí tí wọ́n máa ń sọ fáwọn èèyàn náà ni pé wàlgáwó fíyì ẹ máa pàkúta sálùkùrán ìṣesí àwọn kèfèrí ìlú mọ́kà ìṣesí àwọn kèfèrí ìlú maka nìyẹn wọn ní wàlúgàwó fi bọ́n ṣe máa ń ṣe nìyẹn ọlọ́wọ́n bọ̀ wàá fẹ́ káwa mùsùlùmí ká kọ́ṣe àwọn kèfèrí tá a bá ti ń gbọ́ Qur'an torí pé àwọn kèfèrí ìlú maka àwọn náà máa ń sọ pé la tasma'u li hadhal Qur'ani walgaw fi látara lagu ẹ máa sọ ẹ máa pàkúta sí ẹ máa tẹ ẹ máa sọ̀rọ̀ míì ẹ wá wo ìṣesí àwọn kèfèrí ìjọ yẹn ṣé kò fẹ́ jọ ṣe ṣe wa náà lẹ́nu ó súnmọ́ra wọn kí n tó ṣẹlẹ̀ sáwọn níbinú ọlọ́run kó mọ́ bá wa ṣẹlẹ̀ sá wa lọ́wọ́n bá fi ní kánábì ó sọ fún wa ká má ṣe bíi tiwọn wa ìdá kúrò alukoro ààrùn. wa ìdá kúrò alukoro ààrùn fastami'u lahu وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ tó bá ti wá ń kí alukur'an fẹ́yìn fastami'u lahu wa ansitu ẹ̀yin ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ a sọ fún wa pé ọlọ́run ọba ọ̀sọ́ gbé fasimaru ó ní fastami'u yàtọ̀ ń bẹ láàrin asama àti alistimaru ẹ bẹ̀lẹ̀ jẹ́ wa ansitu ẹ sì dáálé ẹ wá òótọ́ lọ́wọ́ fi parí ẹ̀. làálàkùn tó rọ̀ hàn. kẹ́ ẹ lè rí kẹ́ ọlọ́run a jẹ́ pé dàkejì ẹ̀ kí ni dàkejì ẹ̀ ìkẹ́ ọlọ́run ò ní sí tán bá ti ń ké kuraani tẹ́ ń pariwo tẹ́ ń sàròyé. láàfin sọ wípé gbogbo àwọn programu tá a máa ń ṣe ẹ yọ kí opening recitation ẹ yọ kúrò ń bẹ̀ táwọn èèyàn bá ti ní yé máa sàròyé èpè lẹ́sẹ̀ fún wọn torípélé alákùn turhamun fẹ́mi tó dákẹ́ nìyẹn àwọn tó ń pariwo rahman bọ́dá ti fẹ́ rí ẹ jẹ́ ká máa sọ lásọ tún sọ tábà ti ń kí alukur'an pàápàá jùlọ tí wọ́n ń ké fún wa báyìí ìbéèrè lè wáyé pé èèyàn lọ títì ṣọ́ọ̀bù kan wá ń play kur'an ń bẹ̀ èèyàn sì ń sọ̀rọ̀ nu ọkọ̀ èèyàn téèyàn dráìfù lọ ṣé ńgbà tó ti gbọ́ yẹn ò gbúdọ̀ sọ̀rọ̀ mọ́ ń rọ ìwọ kọ́ náà ń ké fún ìwọ ń tiẹ̀ ni ṣùgbọ́n àjòkó báyìí wọ́n wá ń ké fún wa àwa náà ń gbọ́ báyìí a gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyẹn ni ìdájọ́ ilé la'allakum turhamun kẹba àlẹ jẹ́ ẹni tí yóò rí kí ọlọ. aya yìí àwọn àfáà tábàǹkì alukur'an wọ́n ń sọ fún wa ló pa wá láṣẹ ká máa dalẹ̀ ká àmọ́ tábàwá ń kírun. torí pé ọ̀rọ̀ ọ̀run gan ni àyà yìí fi sọ kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn sọ̀hábà tán bá ń bẹ lórí ìrun wọ́n máa tún sọ̀rọ̀ wọ́n máa Allahu akbar níbo tí o ti rí àmọ́gbọ́n ah, ah, ẹ̀ máa wá rí ìrun náà kì wọ́n ní bẹ̀rẹ̀ gbàtí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wá sọ àyà yìí kalẹ̀ oníkálukú wá tán kí Qur'an fún wa kéèyàn ó tún máa ṣàròyé kéèyàn ó tún máa sọ̀rọ̀. وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخوفا ودون الجهر من القول بالغدو والآصال أفاوى أبو موسى الأشعري إنه ترى أفاوى إمام مسلم الحديث يوع وأني قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فإذا كبر فكبروا wà ìdá kọ́rọ̀ á fa àǹsìtò. wọ́n lọ́nà ibi sallallahu alayhi wa sallam anábìíní ta fi yẹ ìmáàmù fún yín kó lè jẹ́ pé tó bá ti ṣe nǹkan kẹ́yìn náà máa ṣe tẹ̀lé lẹ́yìn òun la ohun tí ń jẹ́ mọ́mù nìyẹn tó bá ṣe kábàrà tiẹ̀ tán ní kẹ́yìn tó ṣe ti èyí bá ìmáàmù du kábàrà aláwọ̀ pàjọ́ sí papọ̀ ìmáàmù ó ṣe tiẹ̀ tán ìgbà yẹn láti wá ṣe tiwa láàfin lè mọ̀ wípé nínú hadithi ẹ̀rí kan wá ń bẹ ń bẹ tí àìsábà kíyèsí ẹ̀rí sì ni láti jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáàsì nílẹ̀ yorùbá tí màmú bá ti ṣe Allahu akbar bàbá dada lè ní o ṣe Allahu akbar àwọn yòókù tó wá ṣe tiwọn abẹ́ẹ̀kọ́ ẹ̀rí yìí ẹ̀rí ni fún wa pé ọlọ́run ọ̀yàn dàdá nì níṣẹ́ yẹn torí wáyé pé ìgbà tí dàdá nì bá tó ṣe Allahu Akbar làwa tó gbúdọ̀ ṣe ni anabi ọba sọ pé báyìí dà kábàrà ìmáàmù wà kábàrà mu'adhdhinu fàkàbẹ̀rù. sallallahu alayhi wa sallam. ẹ̀rí nìyẹn torí pé nì ni kò pẹ̀rù iṣẹ́ rẹ̀ nìyẹn ó gbèrò ó ṣe kọ́mà ṣùgbọ́n ká máa rọ irun pípé kì í ṣe iṣẹ́ dáadáa nì bí mọ́sálásí bá wà fẹ̀jú tó gbààyè tí ohun ìmáàmù ò bá lè dẹ́yìn ẹlòmíì níbi tóhùn yẹn bá pin sí kẹlòmíì ò tún gbé ń bẹ̀ dáadáa nì mí wá ń bẹ gan ohun ìmáàmù ga tó lo òkè ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ bá ní kọ́ mọ́ sí bàbá ńlá bàbá òye wọn ni ẹnìkan ò sì lè gbà lọ́wọ́ òun bàbá tó bàbá òun kò ní làlá ni bàbá tó tẹ̀lé dàdá ni bàbá àtòun gan náà làdá ni ẹnìkan ò ńbọ̀lá ti gbé kéwòn yìí wá. wọ́n fẹ́ gbapò kò sẹ́ni tó gbapò mọ̀ pérùn ṣùgbọ́n máa rọ ìrùn pípé ẹlòmíràn wa sọ pé bẹ́ẹ̀ yẹn dé kàábà gan-an wọ́n ń lọ lóòótọ́ ni ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ masailu kan ń bẹ ní kàábà tó yàtọ̀ sí gbogbo mọ́sálásí. Si ẹni tó wá ń sọ ìyẹn torípé ẹlòmíì tó bá lọ mọ́kà èyí tí ó dì mú nìyẹn yóò ní ẹ wo mo ti dé ìrún tó ní ẹ mọ̀ rọrùn ẹja bẹ̀rẹ̀ padà ní kaaba bí mọ́mú bá ti Allah wa dàdá ni ó gbé Allah lóòótọ́ ni kò sí èméjì mẹ́ ẹ wá ní bàbá léèrè pé hòtẹ́ẹ̀lì tẹ dé sí mọ́sálásì ẹgbẹ́ hòtẹ́ẹ̀lì yín ṣé wọ́n ń rọ àdúrà bẹ́ẹ̀ pa ọ́ lókù kò síbi kankan tí wọ́n tún ti ń rọrùn ju kaaba nìkan lọ rírọ́ ìrun ní kaaba ó sì nítumọ̀ ó lálàyé gbogbo mọ́sálásí ayé ṣé bá a ṣe máa kọjú tá a bá ń kírun náà ṣe ń ṣe ní kaaba àyè kọjú báyìí gbogbo ọ̀ráǹdì báyìí ni èmi ọkọjú sí ọwọ́ ọkọjú sí mi bá a ṣe ń kírun kaaba nìyẹn ó ṣe sọ pé tẹ bá délé náà kẹ máa ṣe bẹ́ẹ̀ ìdí ìmọ̀ ló làtínì kì í kàn ṣe pé mo ráwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí bó bá rí nǹkan kan ó gbé lọ sọ́dọ̀ àwọn àáfàá wọ́n wàá ṣàlàyé ẹ̀ Hadithi yìí ẹ̀rí ni fún pé làdáni ò sáyè fún láti máa rọrùn kódà lọ́dọ̀ àwọn malikiya àwọn tiẹ̀ tó sọ pé ìrun onítọ̀hún gan bátìlà ìrun rẹ̀ ò lálàáfíà torí wípé kọ̀dìtàkàdà imaman gairo imamihi torí pé ó ti sọ dàdá nìyẹn di ìmáàmù tí ń tẹ̀lé so kò sí lẹ́yìn ìmáàmù yẹn irú òun ìwúránkì ẹ̀rù táwọn malikiya tún gbé lọ tọrọ bá ti di bí ọ̀rọ̀ apá ẹran á ní malikiya níwá tọ́ bá ti di bí ọ̀rọ̀ tí ò bá wa láàmú á ní ṣe maliki má. ọ̀rọ̀ malikiya ó le lórí kan rọrùn sọmọdé bá ti dìyẹn ọ̀rọ̀ níwáyé lérí ẹ̀ látara àdé eléyìí tí òun ìmáàmù tó bá ti lè kárí mọ́sáàsì ó ti tó tóun ìmáàmù bá wá kárí níbi tóun yẹn bá pin sí ẹ̀hẹ́ ẹlòmíì wá lè gbé ń bẹ̀ sì í ṣe pé wọ́n á dúró lẹ́yìn ìmáàmù àwa bẹ̀rẹ̀ sí ní gbé sókè là àríbi fìyà ha nínú ẹ̀sìn. وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون أفا وأبو wa. قرأ بقبا يونس wọ́n ní kánú yatakallamuna fi sọ̀là báwọn sàábì ń ṣe ọlọ́run gbogbo wa àwọn máa ń sọ̀rọ̀ nínú òun tẹ́lẹ̀ bàbá ń kírun ìrun òdu wa lọ́wọ́ ká má sọ̀rọ̀ falamma nazalati hadhihi aya ìgbà táyà yìí wá sọ̀kalẹ̀ umiru bil insult wọ́n bá ní ah, wọ́n wá pa wá láṣẹ ká máa fẹnu mọ́nu. No tàbá ti wà lórí irun kí ni àyà náà. wa idha quri'a al-Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun. àfàwà ibn Mas'ud radiyallahu anhu wọ́n kírun pẹ̀lú àwọn èèyàn níjọ́ kan ó wá ń gbọ́ fasami'a an-nasan yaqra'una ma'al imam bó ṣe ń kéwú àwọn tó ń bẹ lẹ́yìn náà bá tún kéwú tẹ̀lé lẹ́yìn falẹ́mọ̀ ń sọ̀rọ̀ fà ìgbà tó wá kírun tán tó dojú kọ wọn kọ́ọ̀lù ọ̀wọ́n ni amma àánà lakum an tafahamu ṣé kò tí ì tó àsìkò tó ẹ̀kọ́ rò wòye yín ni amma àánà lakum an ta'qilu ṣé kò tí ì tó àsìkò tó ẹ̀kẹ́ ṣe làákàyè wa idha quri'a al-Qur'an fastami'u lahu wa kama amarakumullah àyà yìí ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni pé tó bá ti ń ké Kùránì ẹ dákẹ́ àwa ń kírun bẹ́ẹ̀ni ṣe ń kà gẹ́gẹ́ bí ìmọ̀wùlẹ̀ yìí náà ń kà tẹ̀lé mi lẹ́yìn gbogbo ẹ̀ wá ń bọ́ọ̀lù kọlù mọ́ra wọn sí àyà yìí ò tí ì yé yín ni kí la fẹ́ mú jáde ń bẹ̀ òun náà ni pé àgbọ́yé àwọn sàábé lórí àyà yìí pé ọlọ́run sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ tá a bá ń kírun ẹni tí ń bẹ lẹ́yìn kò gbúdọ̀ kàn ó gbúdọ̀ máa tẹ́tí kó máa gbọ́ ni kó máa ṣàròyé ó ń bẹ fún tàbá sínú òun náà o ṣùgbọ́n wà yàtà akadulẹ̀ amúrò àṣẹ yìí wọ́n kan pamọ́ tàbá wà lórí ẹ̀rọ wà ìdá kọ́ra alukur'an. wà ìdá kọ́ra alukur'an fàstọ́nà ọ̀la sọ́tò ìlà ìlà kún tọrọ hàmú. ọ̀rọ̀ àfọwọ́ abdullahi masoudi èyí tó súnmọ́ káwá ká gbọ́ bẹ̀ òun náà ni wípé kò sí iyèméjì a mọ̀ pé kì í ṣe irun jẹ́ẹ́jẹ́ là ń sọ bóyá irun tán ké sókè à ń kírun àsùnbà allahu akbar alhamdulilayi rabbil alamin arahman ẹnìkan alhamdulilayi rabbil alamin wíwá imaamu kayi náà tẹ̀lé wà duha ẹnìkan wà shamsi gbẹ̀nu ìyẹn ẹnìkan tán sọ fún wa ọ̀rọ̀ àwọn afa wa pín sí méjì lórí ti fatiha anabi sallallahu alayhi wa sallam anabi ní la salata liman lam yaqra bi fatihatil kitab anabi ní onítọ̀hún òmà nírun ẹni tó kírun tí ó ké fatiha àwọn àfa àwọn amújáde ń bẹ̀ wípé àjẹ́ tí mọ́mú bá ń kéwú òkè gan-an ẹni tó ń bẹ lẹ́yìn náà kó wa gbúdọ̀ ké fatiha tó gbà nẹ́bi ní ẹni tí ò bá ti kí fatia kò ní ọ̀run. ṣé fatia yìí sọ̀wọ́ kó sábẹ́ wáyé dàkúrò alukur'ani fastami'u lahu wa ansitu. wa idha quri'a al-Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun. àwọn àfa ní fatia abala kan nínú ọ̀rọ̀ àwọn àfa nínú ọ̀rọ̀ méjì tó wáyé àwọn abala kan wọ́n ní fatia ò kó síbẹ̀ bí mọ́mú bá ti ń ké fatia tó ké sókè ìwọ náà ké tiẹ̀ wọ́n ní ìdí táwọn fi sọ wípé aya kuraani tọ́lọ́ ti ní ká dákẹ́ tí wọ́n lélẹ̀ yóò kó síbẹ̀ wọ́n nítorí àdìsí àfáwà Abu Huraira sọlá radiyallahu anhu wọ́n ní anabiwa Muhammad sallallahu alayhi wọ́n ní insarafa min salati jaharin jaharo fi abil anabi kírun ńjọ́ kan irun alákè sókè gbàtà anabi wa kírun ọ̀hún tán fakọl anabi ni alqara ahadun minkum ma'i anifa anabi sì ti pẹ́ nìkan atúrẹ́ nìkan ti ń ka nǹkan nígbà tí mo lídìí tí mo kírun torí mo sá ń gbọ́ ń kọ́lá rajulun na'am ya rasulallah ọkùnrin kan ní bẹ́ẹ̀ ni à ń ka nǹkan àwọn náà ń ka kọ́l anabi ni inni aqul máàlì onáze olùkọ́rán anábì ni mò ń sọ fún yín látọ̀ ní lọ ẹ má ẹ má ẹ má ẹ má bá mi ṣe fanfa tí mo bá ń ka Qur'an ẹ má gbà má mi lẹ́nu ẹ má lọ má mi lẹ́nu tí mo bá ń ka. fanta anas anil qira'ah ma rasulillah sallallahu alayhi wa sallam fi bil qira'ah min as-salah láti gbà náà àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní ti ń kí ń lọ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ti gbọ́rọ̀ ìlẹ́nu anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí pàdísì àti fatia àti èyí tí èsì fatia ọkọ̀ sínú hadisi yìí ni àfọwà sheikh al-albani rahimahullah ni wọ́n lò tí wọ́n fi sọ pé tí mọ́mọ́ bá ń kéwú sókè gan kódà kó ké fatia gan ká má bàa ké kàké jẹ́jẹ́ ni hadisi mi wá ń bẹ tánàbí sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ pé ṣé tètè báyìí ń ké nǹkan lẹ́yìn wọn láwọn ń ké anabi ni ẹ má kí nǹkan kan lẹ́yìn mi o ilà fatiha atalkitab fatiha nìkan oníkẹ́ máa ké àwọn tí wọ́n lo àdìsí wọn nítọ̀ bí wọ́n mọ̀ bá ń kírun sókè àní ké súra kankan ṣùgbọ́n fatiha anabi ti ṣàdáyẹrí yẹn. sallallahu jama bó la ṣe afẹ́mi ìtọ́ tẹ̀wọ̀n méjèèjì náà làdìsí gbé lẹ́sẹ̀ yìí ló fi jẹ́ pé ìmọ̀ kì í sọ̀rọ̀ ọgbọ́n orí òun bó ṣe wá rí òun àwọn àfọwọ́ àmọ́ ṣiṣẹ́ pé èwo lànàbì kọ́kọ́ sọ nínú ọ̀rọ̀ méjèèjì òun kíkan lè jẹ́ nasikh kíkan sì jẹ́ mansukh. àfọwọ́ Sheikh Al-Albani rahimahullah rahmatan wasi'a àwọn wá ṣe ithbat nínú sifatu salati nàbì àwọn ní èyí tànàbì sọ kẹ́yìn èyí tànàbì kọ́kọ́ sọ ni pé tẹ́ ẹ bá ti ń kírun lẹ́yìn mi ẹ má ké nǹkan àyàfi Fatiha nìkan ní ẹ̀ka èyí tànàbì kọ́kọ́ sọ nìyẹn wọ́n ní èyí tó sọ kẹ́yìn ó ti pata àkọ́kọ́ rẹ̀ ó lè yí ta kà pé àníṣe nǹkan kan ẹ mọ̀ kàlẹ́yìn mi so èyí tó sọ kẹ́yìn yìí ó tẹ̀wọ̀n ju èyí tó kọ́ sọ lọ torí pé bó ṣe sọ yìí ó ti fi pa ìyẹn rẹ̀ ìdá Sheikhuna Al-Albani rahimahullah wọ́n kílèmù wípé naskhu ṣẹlẹ̀ mbẹ́ àwọn afáàmì ìjọba láà kò sí naskhu mbẹ́ wọ́n ṣe jámù aláyàhálì tá a bá ní ká wo abala ká sọ pé jámù wọ́n wá béèrè question kan lọ́wọ́ àwọn àfáà tí wọ́n ní kí á ké fatiha bá ń kírun lẹ́yìn tí mọ́mọ́ bá ń ké sókè wọ́n ní bo láti ké ìgbà láké ṣégbà tí mọ́mọ́ ń ké yẹn náà láké ni àbí ìgbà wo àwárí ẹ̀rí kan bógì tá a lè gbẹ́sẹ̀ lé wọ́n bẹ nínú wọn tí wọ́n ní ẹyin tó wà bẹ̀ ni pé tí màá bá gbé gẹ́rì magdubi alayhim wala dọ́ọ̀lìn àmín yóò dúró díẹ̀ àsìkò díẹ̀ tó fi dóhùn làwọn òfin kéètì wa ní tẹ́ kéèyàn ìṣe fatia torí pé ló ké ọ̀rọ̀ mi farabalẹ̀ ké àwọn afáàdà ayé na dẹ́líl kò sí dẹ́líl kankan tó àyà náà àsìkò yẹn àwọn míì sọ pé nígbà tó bá ń ké súrà lèyìn ọmọ ká fatiha yẹn àwárí ẹ̀rí kan gbòógì tí ó sọ àsìkò tá a kí fatiha yẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé ana la ajhal mawqif al-ulama fi hadhihi al-mas'ala kì í ṣe pa àṣà ìmọ̀ kan nípa mawqif àwọn àfa al-mas'ala yìí àwọn apá kan náà àwọn àfa ni pé fatiha nìkan láàkì ṣùgbọ́n wallahu a'lam èyí tó hàn sí mi nínú ọ̀rọ̀ àwọn àfa tó tẹ̀wọ̀n òun náà ni pé ká kankan òun ló hàn sí mi jù torí pé tá a bá ṣe jámù láàrin ọ̀rọ̀ méjèèjì a lè pa ọ̀rọ̀ méjèèjì papọ̀ àwọn tí wọ́n ní ká ké fatia àwọn tí wọ́n ní ká má ké fatia gbogbo wọn àgírí lórí bí àní ká sóra àbí bẹ́ẹ̀ kọ́ wọn àgírí rí yẹn tí mọ̀mú bá ń kéwú sókè àní sóra ṣùgbọ́n wọ́n disagree lórí fatia àwọn kan ní àní fatia náà àwọn máa gbọ́ torí bọ́ àyà tá à ń tu yìí wọ́n yìí dá kúrò alukur'an fásitẹ̀mẹ̀ wà á ń sùtù ẹ̀dákẹ́ àwọn kan sọ pé rárá akifatia nìkan sura ni àníkà àwa ń béèrè níbo láti ké fatia yẹn kò sí tọ́ka sí kan tó tó yẹrẹntì nínú agúmẹ̀ntì tó wáyé lórí ẹ̀rí gbé yẹn gbàtà nàbí ti sọ pé ẹnikẹ́ni lásán àdìsí yẹn òun dá dúró lọ́tọ̀ ó dẹ̀ wá alàlẹ́ ìmú pé lásán láta liman lam yaqra bi fatihatil kitab. Okay ìyẹn làwọn dúró lórí kódà kẹsàn pé ìkápá kan rẹ ilé ìdúró lọ́tọ̀ ẹnikẹ́ni tí ò bá jẹ́ ké fatia kò nírun èsì sí yẹn ni wípé ẹni tó wọ mọ́sálásí tó bá máa ń mú ní rúkú sọ baraka yẹn àbíbá naam ṣó ké fatia ṣùgbọ́n ìmọ̀ ṣe ṣàwùkání tafsir eh, lọ́dọ̀ ìmọ̀ ṣàwùkání nínú Nailul Awtar àwọn sọ wípé based on that lọ́dọ̀ tàwọn ẹni tó bá bá ìmáàmù raka kò bá bá ìmáàmù rúkú kò bá raka yẹn tafarrada bi aṣaukani mọ́kìfù ṣaukani nù oye ṣaukani ti wáyé <laughs> ṣùgbọ́n àfa dáadáa ni imam ṣaukani so àwọn àfa freedom wà àwọn náà lọ wo àdìsí yẹn pé ẹni tí òkè fàtíà ò nírun ẹ wá lọ bá nírùkù ó dẹ̀ ó dà ah, àdìsí ẹ̀ làwọn dúró lórí lọ́dọ̀ ìmọ̀mù ṣàwọ̀ká ní tó ọba bá ìmọ̀mù rúkú wọ ọ̀bá ara kàì ṣùgbọ́n jù mùúrù àwọn tó pọ̀ lọ́dọ̀ àwọn afáwọn ní rárá èèyàn bá tá a bá tún wá wò ó èmi wá wò ó pé ó dáa èmi lè ṣe jámù láàrin gbogbo àwọn nǹkan yẹn ẹni tó ń gbọ́ ẹni tí mọ̀mù ń kà tí ò ka tiẹ̀ tó lísìn ó ń kà náà kìrá àtúnṣọ mẹ́ta ni wọ́n ń pè é kọ́ ọmọ kankan ní ìsìnkì mọ̀ fọlẹ̀ mò ń kà á dorúkọ̀kàn mi ń ba lọ́pọ̀ sí nǹkan yẹn mò ń kà á ọ̀nà méjì lèèyàn fi ń ka nǹkan èèyàn máa ka nǹkan síta àwọn ọ̀dẹ̀ tún pe kìrá àkan ní kìrá átùn sọ mítà èèyàn ọkàn ń ba lọ ìtẹ̀yàn wá ń fi ọkàn kà ń gbà míì ọkàn tẹ̀lé ju èyí téèyàn ń kà lẹ́nu gbà mí lọ so tó bá pè yẹn náà ni téèyàn bá ti dákẹ́ àti ṣe jámù láàrin tó bá pé òkà ẹ ọkà sínú ni tí mo bá ń kírun jẹ́jẹ́ ṣé inú tí mo kà yẹn náà ṣe kò wọlé ni wàá rí sòdí yẹn tó jẹ́ pé wallahu alam pẹ̀lú òye sí bẹ́ẹ̀mi ṣe wò ó èyí tó tààrọ̀ jáhà òun náà ni tí màmú bá ń ké tó bá ń ké sókè gan-an kéèyàn dákẹ́ máa fọkàn fọ́lù pàápàá jùlọ fátí àwọn máa fọkàn fọ́lù ẹ̀ bó o ṣe ń fọkàn fọ́lù ẹ̀ tó ká tiẹ̀ yẹn òun ti ń fẹ̀mí náà ṣe kí ni o o ti fi ń kà á torí pé tó o bá ń kírun jẹ́jẹ́ náà ẹ̀mí náà ló fi ń kà á ọ̀ka sókè. ó lè yàtọ̀ síbi tí wọ́n fi ṣe o kọ̀dẹ̀jẹ́ dandan kó o ṣí à fíù tèmi ṣùgbọ́n fíù tèmi yẹn àwọn justification tí mo ní tí mo fi dúró lórí wípé kéèyàn ọkà kí wá ṣe mí ni mo ní fíù yẹn o àwọn àbá tó ṣáájú ni wọ́n sọ so èmi náà ń jọyìn wọn pẹ̀lú fíù tiwọn yẹn pé tiwọn convincing wallahu alam. فإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون ajẹ́ pé tá a bá fẹ́ lo àyà yìí lórí mọ́sálà yẹn gbogbo ìgbà tá a bá ti wà lẹ́yìn وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا. وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون ọ̀rọ̀ àwọn àfáà orímọ̀ tafsir ó pọ̀ lórí àyà yìí wọ́n tún àwálà rẹ̀ lọ síbi kútúbà bàbá ìdá kúrò al-Qur'an tí màmú bá ń ké kútúbà lọ́wọ́ lọ́jímọ̀ fastami'u lahu wa ansitu àìnú àwọn àfọ́ onímọ̀ tafsir istinasan tí wọ́n tún lo àyà yìí náà pé tá a máa ń ṣe kútúbà lọ́wọ́ kéèyàn ó dákẹ́ torí pé nínú kútúbà àyà kùránì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń ké fún wa tán fi ń sọ̀rọ̀ ọlọ́run wọ́n tún wá mú jáde ń bẹ̀ pé àṣẹ gbogbo wa tán bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ àwọn sọ̀hábà kọ́lọ́wọ́ bá kọ́yọ́nú sí wọn àbáwọn sálàm tí wọ́n bá ń bẹ lọ́dọ̀ àwọn àfa àwọn tá bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ yóò dà gẹ́gẹ́ bí kàánà aláàrú ó sì hìm àtọ́yìr bí ìgbà tẹ́ yẹ ń bẹ lórí wọn jama ẹni tẹ́ yẹn ń bẹ lórí ẹ̀ tí ọ̀fẹ́ kẹ́yẹ yẹn ó fò sẹ́nu ọ̀pẹ́ ni ò ní mìíràn torí ọba ti mìíràn pé bá ẹ̀ yóò fò lọ bí wọ́n ṣe júwe àwọn sọ̀hábà nìyẹn àwọn àfáà tó ṣáájú tán bá ń bẹ lọ́dọ̀ olùkọ́ wọn tán bá ń gbọ́rọ̀ ọlọ́run ẹ̀kọ́ yẹn náà ẹ dákun torí tọ́ ọlọ́run ẹ jẹ́ ká mú bàbá wà láyé majlisul ilm níbi tá a ti ń gbọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ibi tá a ti ń kọ́ wa lọ́rọ̀ ọlọ́run ibi tá a ti ń gbọ́ wà sí i àbí jọ jimá tá a bá ń gbọ́ kútúbà ká jókòó níjókòó ẹni tẹ́ yẹ bà lé lórí tí ò fẹ́ kó fò tábà wa ni kí làwọn ẹ̀rí wa àyà yìí ló bí gbogbo ẹ̀ ibẹ̀ là á máa dá gbogbo ẹ̀ padà sí fa idha qura al àfa wa imam shafi'i rahimahullah rahmatan wasi'a wọ́n ní ìgbà tí mo ń kẹ́kọ̀ọ́ mo lọ kí lọ́dọ̀ imam malik ó ní tí n bá wá fẹ́ ṣí àwọn tíra níwájú àfa mo fẹ́ ṣí báyìí ṣe mọ̀ pé mo ṣe ń ṣí báyìí à ń gbọ́ ó lóun ó wà á máa ṣí díẹ̀ díẹ̀ díẹ̀ kó mọ̀ bá a dún níwájú àfa òun Imam Malik ọmọ kí o tò ní òru bẹ́ẹ̀ ma àfa ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọmọ kí o ní bá àfa rẹ sọ̀rọ̀ tó bá tiẹ̀ wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní àfa àsọmọ kékeré afẹ́ sọ nípa ti skul ọ̀gá gan bẹ̀rù student tó gbójú mọ̀ pé bó ṣe wá nu kíláàsì yẹn ọ̀bẹ wà lápò ẹ̀ ó lè dènà ẹ̀dọ̀gá ọmọ secondary school náà àwọn náà ń wọ ẹgbẹ́ ẹgbẹ́ òkùnkùn cultism secondary schools àbíkọ́lọ́ oṣù ànúwà. ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹja padà sí adab ìlànà bá a ṣe kẹ́kọ̀ọ́ tí Islam gbé kalẹ̀ western mentality kì í ṣe revelation yí àwọn nǹkan kan padà èyí tó dáa níbẹ̀ ká lò ká fi àwọn èyí tó dáa nínú Islam ká fi ṣe foundation ká wá lò ká yọ síra wọn ẹ̀yẹn wo àdánwò tán fi kàn wá téèyàn bá ka gbogbo ìtàn Islam láyé gbogbo àwọn tí wọ́n jẹ́ mọ̀ òṣùwà tó yẹ pé nínú ìmọ̀ encyclopedia ni wọ́n nínú ìmọ̀ nínú ìtàn ọmọnìyàn láyé nínú àwọn mùsùlùmí ẹ lọ ka ìtàn wọn Quran náà kọ́ ha Imam Malik gba àwọn táwọn sọ yẹn wà hafizul Quran fi sinni ẹẹ eh, mubakir kẹnìkan amadu bin hanbal gbogbo ibnu tẹmiya kuraani ni wọn kọ ha kódà ibnu sina gbogbo àwọn yẹn kuraani ni wọn kọ ha ọpọlọ tó ti kọ́kọ́ wá jẹ kuraani ẹ wá fẹ́ gbé ìmọ̀ wọbẹ ṣùgbọ́n lẹni ntọrọpọ kuraani yẹn a for apple b for ball d for dog ó dog ó lè jẹ́ doll gan kò tí ó lè jẹ́ kí làwọn ọmọ yẹn ṣe jama wọ́n memorize memorization and identification wọ́n memorize wọn ò lè wọn ò lè ka hapu yẹn lóbi jẹ́ pé òbí mi èyí ó kàn wò títí títí èyí ó mọ̀ fi rẹ́rìn and we are talking of standard kí ni wọ́n mọ̀ tó ń jẹ́ standard kí ló mà ọmọ tí ń bẹ ní kg one a for apple kò mọ a double ple yẹn kódà kó spẹ́ẹ̀lì ẹ̀ kò mọ́ òkúta sọmọ pẹlọpẹ sọmọ nínú tẹ sọ sẹ́nu ẹ̀ ló pè ṣùgbọ́n identification colour picture tó rí o tó o bá ti rí nǹkan yìí ní tí wọ́n ń pè ní apple ṣùgbọ́n a wpla tẹ́ ẹ bá ní o kọ́ ọ̀lẹ̀ kó kọ́ ọ̀lẹ̀ gan kò tí ì mọ́ kò mọ́ ìyẹn ni ọkọ̀ nǹkan míì yàtọ̀ sí ìyí tẹ́ pèsè lẹ́nu kò ní kọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé memorization ló ń ṣe identification ló ń ṣe pàápín ẹ̀ ó wà ń bẹnu Quran ẹ wù ọmọ mi kò lè tọ́ka sí ìtì ń kà gan tó bá sì ti ń parí péjì kan yóò tún máa sí báyìí yóò tún máa sí báyìí yóò máa sí báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ ní tó tọ́ka sí ìtì ń lórí má tọ́ka gbogbo ẹ̀ ń bẹ lọ́pọlọ ẹ̀ àwọn nǹkan ìyẹn ti rí ọpọlọ bí Islam ṣe gbé kalẹ̀ látara àdé eléyìí ẹ̀kọ́ wa pàtàkì bíi ìlànà bá a ṣe kẹ́kọ̀ọ́ ó làlùbáríkà fi máa ń wà nínú ẹ̀kọ́ yẹn ni ò sí láyé má lè ní kódà bẹ́ẹ̀ bá rí ọmọ tó gba ẹ̀kọ́ Islam bó bá ń bẹ yunifásitì náà ẹ rí yàtọ̀ ọ̀gá wa kan obìnrin ni ó tó wáá jẹ́ ọmọdé ó ṣẹ̀ṣẹ̀ márì ni ọmọdé ni dókítà ni àwọn èèyàn wa máa ń fojú kéré ẹ̀ ṣùgbọ́n tó bá ti yọ lọ́ọ̀kan báyìí tí n bá ti rí màá lọ gbá báàgì ẹ̀ yóò ní kí n filẹ̀ mọ́ náà ah, olùkọ́ wa lè jẹ́ yóò ní mọ́ náà àbá yín gbé ọ́fíìsì yìí wọ́n á gbé ah, ayé òṣèlè mọ́ ẹgbọ́n ṣe kọ́ àwa nìyẹn torí pé bó ti wulẹ̀ kó àjókòó òun kọ́ wa a sì ń gbọ́ wọn làwọn èèyàn ṣe lè máa mú nínú Islam gbogbo ẹni tó bá ti ń kọ́yàn lẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ respect it anabi sallallahu alayhi wa sallam anabi ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa mí láṣẹ ó ní kí n pa yín láṣẹ an tatawado u liman tata'allamuna minhu aw kama qala rasul sallallahu alayhi wa sallam ẹni tá a bá ti ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ ká máa tẹríba fún wọn ká máa fún wọn lápọ́nlé. àwọn sàábé tí wọ́n jẹ́ èèyàn ńlá Abdullahi ọmọ Abbas ó fẹ́ gba ọ̀rọ̀ ànábì kan lọ́dọ̀ ẹnìkan náà àwọn sàhábà ó wá délé ẹ̀ ẹnìyẹn sùn lọ́wọ́ ọ̀sán kọ̀ wá lè ó wá sùn síta títítítítítítítítí gbàtẹ́ni ẹ wá jíjáde lọ́wọ́ àrùgbà ah, ó ṣe sọ àwọn náírà wà lè sọ bẹ́ẹ̀ àwọn tá a bá ń kẹ́kọ̀ọ́ wọn ni ká máa pọ́n wọn lé kódà ẹnìkan fẹ́ gun ẹṣin ó tún bá gun ẹṣin rẹ̀ yẹn wálẹ̀ yẹn àpọ́nlé yìí pọ̀ ó ní ah, akadà umrina an naf'ala bi ulamaina bí wọ́n ṣe kọ́ wa ká máa ṣe pẹ̀lú àwọn afáwa ni àwọn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a bá lè mú eléyìí wọnú ìlànà kẹ́kọ̀ọ́ tí kódà western education yìí gan tá a bá lè mú wọnú ẹ̀ Alubarika ó tún pọ̀ jù báyìí lọ kéèyàn máa kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ kí inú èèyàn máa dùn kéèyàn sì máa fọkàn ṣàdúrà ọlọ́run ní tí mò ń kọ́ ọmọ yẹn ọlọ́run jẹ́ òun mà ìwà ọmọ yẹn ni èyàn á máa kọ́ ọmọ míì nígbà míì téèyàn ń kọ́ kò tètè yé èyí ó sì bẹ́ẹ̀ lè máa sunkún ah, ọlọ́run jẹ́ kí ni òye ọmọ yìí ọmọ míì sì ń bẹ bó ṣe ń kọ́ ọ́fẹ́ lè máa fọkàn ṣàdúrà pé ọlọ́run òye hmm. bóyá ilé ọmọ àlè ọmọ lélẹ̀ kò wúlò kan jọ kan ó lọ béèrè ìbéèrè lọ́wọ́ imam malik rahimahullah rahmatan wasi'a onírẹ̀ imam malik ó fẹ́ béèrè béèrè bó ṣe wá béèrè pé ó wá fọwọ́ já bàbàrà àdìbà yìí ẹni yẹn sì jọ kan nínú àwọn ọmọ khulafa ọmọ àwọn tí wọ́n jẹ́ bíi ọba nígbà náà imam malik wa sọ fún mi pé ya bunayi ta'allam adaba ta'allam adaba qabla an tata'allam al-ilm lọ lẹ́kọ̀ọ́ náà kó tó máa béèrè béèrè. fal-ilmu a'azzu 'inda ahlihi min an yuda'a fi ghairi mawdi'ihi. ìmọ̀ ó níyì lọ́dọ̀ àwọn tó ní ju ká wéṣítì mà lọ. ẹni ẹ wá ní atastazil ó ní atahtakiru uh, uh, bibni al-khalifa ó ní ìrẹ̀ imam ọ̀fẹ́ máa yẹ pẹ̀rẹ̀ ọmọ àlífà imam qala la walakinna al-ilma a'azzu 'inda ahlihi min an yuda'a fi ghairi mawdi'ihi kì í ṣe pé mo mọ̀ pọ́ ọmọ khalifa ni ọmọ ọba ni ọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìmọ̀ ju gbogbo ẹ̀ lọ àì waste ìmọ̀ wa ibi tá a bá rí i pé yóò wúlò sí ńlá fi sí àwọn àfáà a ṣáájú wọn èyí kọ́ ẹni rádaràdá ń kéwù ẹ lọ kàtà àwọn sálàfù ẹni tó bá rí i pé èèyàn rádaràdá ni wọn ò ní kọ́ kéwù tó bá ti mọ kéwù nísìnyí àyà kan náà ni wọ́n máa lò nílé ọtí àwọn yóò máa ní àfáà lò náà èyí ló pọ̀ ń ta ní ìsìn láàfin ráwọn entertainers tẹ́ńkù ra wọn

ọlọ́run dáhùn tán ẹ̀rù ń bọ ọlọ́run ṣé ẹ mọ̀ pé ẹni tó bá lè sọ̀rọ̀ yẹn ọ̀kan nínú méjì ló ṣẹlẹ̀ sí ìmọ̀ kó mú mú kú mú ọ̀ kó ṣe pé orí ẹ̀ ti orí ẹ̀ ni ẹ̀ ti yí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀kọ́ téèyàn fi ń gba ìmọ̀ àtà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ìgbà tí jibril ń kọ́ anabi ní quran ọlọ́run tó kọ́ṣán anabi náà ó ti di bẹ́ẹ̀ ṣe máa ń kẹ́. látọ̀ harakebe lisa nakali tá a jala bi rẹ anabi mọ̀mọ́ jẹ́ káwọn rẹ ó ṣe lébélébélébélébé tí jibril bá ń kọ́ ṣe sùúrù jẹ́ wí tán kó tó gbà lẹ́nu ẹlòmí olùkọ́ ń sọ̀rọ̀ pé ah náà àbí wọ́n ti mọ̀ sí fáìlì náà nìyẹn ẹ̀ mọ̀fúlù gbẹnu ẹ̀ sàn. olùkọ́ sọ̀rọ̀ tán ìwà ìlẹ́kọ̀ọ́ nìyẹn ẹlẹ́ẹ̀dẹ́ ò tí ì pẹ́ ẹ̀dẹ́ tán ó ní eh, ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ mo fẹ́ sọ. àwọn nǹkan yẹn kún ta lénìí àìní adab ẹlòmíì wá ba lọ bẹ́ẹ̀ tó fi wá di pé wọ́n ń po náà láàfáà lénìí ó tún wá láwọn ọmọ kéwọn náà wọn ò ní ní adab ẹnìkan pé ọ̀kan náà àwọn bàbá wa kan kọ́ lónìí sàmúlò aleykum aleykum salaam ní mo ní béèrè kan bàbá ní tọ́ bisimilá ní ẹ ṣé iṣẹ́ wo gan lẹ̀ ń ṣe báyìí ni à ń káwọn ọmọ ní kéwù náà ni pé ṣé ẹ sọ pé ẹ̀yin dálejò lóhùn òun ò mọ tẹ́ gbà lérò pẹ̀lú ẹ ọlọ́run bó dẹ́n sọ yẹn à ń rìkọ́dì ẹ̀ ìgbà tí mo wá rí ẹni ẹjọ́ ta ríra mo wá bí wáyà tó fi ṣe báyìí ah ikọ́ mọ́tò lè fújà ni afẹ́fẹsẹ̀ rírin lẹ̀ ní ìṣẹ́mọ̀ pọ̀rọ̀ ọ̀nù ẹ̀ nìyẹn òun láwàá lò tá a fi fàyẹ̀ ìyẹn kú ta lénìí ọwọ́ kàṣà àdé gbọ́kọ̀lù sàlámù aláìkùm ẹjọ́ mo ní béèrè kan ó ti ní tó ní nínú tẹ́lẹ̀ tó bá wá sọ̀rọ̀ ẹ̀ wíwá máa ná kọ́ṣẹ́ lórí fóònù gbẹ̀rẹ̀ tẹ hadith mi wà ṣùgbọ́n hadith yàn lálàbẹ̀ tàbí sọ fún mi ah, tẹ bá lọ wọnú mizanul itidal n ti béèrè yẹn ó ti lọ ṣiṣẹ́ lérí ẹ̀ tọ́lọ́ wá pa discussion yẹn tó bá dọ̀la ó kàn lórí Facebook social media yóò ní a discussion between ustaz sososo and sheikh sososososo on issue báyìí báyìí báyìí lọ́wọ́ àwọn ìpínlẹ̀ ò lè discuss kò ní sọ fún ọ yóò record nǹkan yẹn nǹkan tó dẹ̀ béèrè yẹn ìwọ lè má ní full preparation tí wọ́n kàn sọ lérè fè òun ti lọ prepare at the end of the day àwọn yóò máa comment pé in fact <laughs> nǹkan ju nǹkan lọ arígbé ẹ̀fọn ọ̀rẹ́nu gan arígbé yóò òun náà tún máa comment pé ah kékeré sì yẹn ní ìtún bọ̀. La khayra fi rajulin. Ìyẹn kú orí sójú omi ẹ̀yin tẹ́ ẹ lò ẹni oṣù tààtà àrí ní Facebook ẹ lérí wa ń bẹ n tà ń ṣe pọ̀ kọjá kádùá lọ. ọ̀sọ̀rọ̀ fún òun ọ̀jọ̀ lẹ́yìn wọn. ẹ̀rọ yóò ń sábẹ̀ lérí wa ń bẹ̀. torí gbogbo yẹn tí ajá tó bá ti kẹnu bọ oúnjẹ kódà kó wù yẹn jẹ èèyàn nílé jẹ. ìdá wàlágàlkìláàbù fi ìnà nazatu yadi wa nafsi tashtahihi. إذا ولد الكلاب في رجليه نزعت يدي ونفسي تشتهي نزعت يدي ونفسي تشتهي látà fi ń mumi àwọn ajá wa kẹnu bọ omi yẹn sì ń wù yẹn mu jẹmọ èyí ó sùn sẹ́yìn bó ti wulẹ̀ kó wù yẹn mu tó èyí ò ní lè súnmọ́ bẹ́ẹ̀ torí pé tó bá súnmọ́ bẹ̀ ajá yóò bùn yẹn jẹ bẹ́ẹ̀ yẹn bá wá ní ògbẹ́ ló gbé mi débẹ̀ ẹni tí bá ń kọjá ajá náà ni wọ́n pè yẹn kéwọn gbẹ wá máa gbẹ yẹn ń kéèyàn ó ta kété kó sún sẹ́yìn láti dáàbò bò ń téèyàn gbé lọ́wọ́ ẹ wọ́n bá wọn wọ́n sì mẹ́sì ara wọn lórí social media ntọ́ ẹ̀kẹ́ lomi ó kọ́ lu ọmọ ẹ̀yẹ́ ẹ̀ka sọ̀rọ̀ one to one báyìí orí social media ni wọ́n gbé sí Facebook wọ́n wà máa discuss àlámọ̀rí alálàmọ̀rí èyí tí wọ́n mọ̀ ń pa ẹ̀ àwọn àlòmíọ̀ finish ara wọn lórí social media àwọn ti gbàgbé pé n tẹ post síbẹ̀ yẹn ẹ̀mí nǹkan yẹn gùn ju ẹ̀mí tiẹ̀ lọ bọ́ ọ bá sọ pé o mú kúrò ń bẹ̀ àwọn kan ti ní lọ́wọ́ ẹni tó wá sọ ọrú ẹ̀sìn bíjà bá parí bọ́rọ̀ bá parí n tó kọ́lẹ̀ ẹ̀mí ẹ̀gùn ju ẹ̀mí ẹ lọ. wọ́n mi kàtìbí nílẹ̀ ṣàyẹ̀fọ́ náà. ويبقى الله ما كتبت يداه ويبقى الله ما كتبت يداه ويبقى الله àbí yábùkọ̀ làhú tó bá jẹ́ pé lọ́wù ni wà yúbùkì. wà yábùkọ̀ dáhàrọ̀ ni kàtàbá tí yà dáhàrọ̀. ìwọ ló mórí wá isi sí orin tèmi <laughs> wàyábùkọ̀ dárọ̀ ló jẹ torí pé zọrífù zamanu ni okun rẹ̀ násìbò ni àbí kìí jẹ bẹ́ẹ̀ ntẹ yẹn bá kọ ìwọ tó kọ nǹkan ó padà kú. wàmà mi ká ti bí ìlà ṣàyàfúnẹ kò sẹ́ni tó kọ nǹkan láyé ẹ̀mí tó kọ́ yẹn ó gùn ju lọ. ويبقى الدار ما كتبت يداه ويبقى الدار ما كتبت يداه ويبقى الدار ما كتبت يداه láíláí ìtọ́ fọwọ́ ẹran ààrẹ kọ sílẹ̀ ẹ̀mí rẹ̀ gùn yóò máa ṣẹ́kù lọ látara àdé eléyìí ẹ ká mú ládàbí mọ́ gbígba ẹ̀kọ́ tá a bá ń gba ẹ̀kọ́ kódà má sọ wípé ẹ sì bí western education ni àwọn tó ń kọ́ respect wọn pọ́n wọn lé lẹ́jọ́ra mi ò wọ́n ma mi ìbá ìwọ́n ma ẹ̀ so sì oríire campus yìí báyìí. ṣé ẹ rí interrogative form tó fi sọ̀rọ̀ yẹn kì í ṣe interrogative affirmative ni ó kàn gbé wá ìtumọ̀ ẹni pé wọ́n ma ẹ̀ ó sì orí ibu ní campus ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹ pé wọ́n ma ẹ̀ ṣé wọ́n ma ẹ̀ ṣé o fẹ́ ṣe oríire campus kì í ṣe pé ń béèrè question n tí ń sọ ni pé ìwọ ọmọ yìí o orí ibú ló ṣe kàn yóò dẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́mọdé sọ wá ń bẹ̀ ọ̀gá tá à ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀gá wa ni ká fi wá ẹni àpọ́nlé ká fi hàn ẹni tó jẹ́ superior sí wa lẹ́nu iṣẹ́ ká pọ́nlé níjọ́ téèyàn bá ń bẹ nípò tí wọn ò pọ́n ọ lé níjọ́ lè yóò tó mà tó wà nípò a máa ń sọ lé fún gbogbo àwọn èèyàn láyé ẹnìkan bẹ níwájú ẹ tó dé lórí tó ń gífù ọ́dà ẹ ṣe báyìí ẹ ṣe báyìí tó dá lóhùn ẹgbẹ́gbẹ́ tiẹ̀ ló sọ yẹn tiẹ̀ náà ń bọ̀ àfitádùá rẹ̀ ọ̀bá gbà lóko ṣebí wọn náà ń bẹ lọ kí wọn náà dépò tó bá wá dépò tí wọn náà ní ẹ ṣe tí wọn dá padà níjọ yẹn ló tó wá mọ bí ṣe máa ń rí ìdẹ́yìn abáṣe náà ni ó gbà Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ ká ní tẹríba èèyàn ó tẹríba gbá ìmọ̀ bẹ́ẹ̀ bá tún wá fẹ́ lo ìmọ̀ náà èyí ó tún fi ìtẹríba lò ó bọ́n bá ń fi ìgbéraga lò mọ̀ ayé ó sá fún ọ gbogbo bó ti wulẹ̀ kí màá yóò pọ̀ tó kékeré náà ni ò lè máa gbó nǹkan tá. wa kullu man yadda'i fil ilmi ma'rifatan عرفت شيئا وغضبت عنك أشياء Àwọn ìtàṣẹ ìyàwó àbàtì àǹkà ṣíyàwó. Gbogbo ẹnikẹ́ni tó bá ń pèpè mọ́ra pé ó mọ nǹkan. Wọ́kúlù máa ìyà dárí. Ìrẹ̀lẹ́ mi máa rí fatan. Kò sí mọ̀ tí èèyàn mọ̀ láì. Kódà pẹ̀lú báwọn èèbó ti ṣe dísáìn ìmọ̀. Èèyàn ọmọ ayé olódo sí ni. Bí èèyàn bá ṣe medicine, ọkọ ṣe general medicine, abẹ́ẹ̀kọ́. Abẹ́ẹ̀kọ́ tọba tó wa yóò wà máa náró at the end of the day ó lè jẹ́ pé ìwò imú kan ló wà specialize ìwò imú kan báyìí tọ́ba wa ń bi ọ́ lórí ọ̀rọ̀ lórí fífọ́ o lè má lè sọ nǹkan kan má lérí ẹ̀ má tọ́ba wa ni ẹ tínú bá ń yàn hmm, ẹ má bí mi lẹ́yìn mi ò mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n gbogbo ikú tó pa ìwò imú kan yìí ọ̀wọ́n á di pòfẹ́sọ̀ lórí ìtẹ́ ẹ̀fọn ó kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí animal production net ló fi bẹ̀rẹ̀ ọwọ́ ń já wa títí ó padà wá di professor ìdí nìyẹn tó fi dẹ́gbẹ́ ẹlòmíràn pé i'm a professor of social sciences o lè jẹ́ professor of social sciences kò possible aspect wo area wo branch wo nínú social sciences lọ́ọ́ jẹ́ professor lélẹ́rìí iṣẹ́ tó o ṣe ní field ìhun ní branch ìhun ló di professor ló professor ló professor ṣùgbọ́n àwùjọ wa bílà àti rí dókítà náà lèèyàn ń jẹ́ dókítà nǹkan ó wà jẹ́ pòfẹ́sọ̀ lórí iṣẹ́ tó ṣe tó dúnnímọ̀ ní bírànṣì kan tó tún kéré nínú tó gba phd lé lórí ẹ wá àwọn bímọ yẹn ṣe ń kéré bọ̀ wà má utí túnmínà ilmi ìlà kọ̀lé ìlà kékeré gbogbo ẹ̀ kékeré gbáà ó ní gbogbo ẹ̀ ọ bọ́ síta ó láǹfà lórí ìmọ̀ tafsir ìmí ìdí rẹ̀ yóò máa sọ fún ọ wípé ṣé ẹ lè ṣàlàyé fún wa al-insijam níbi gbogbo àwọn fawasili suwar pẹ̀lú bẹ̀rẹ̀ suwar kí ni àwọn istinbatati fiqhiya tá a fẹ́ mú jáde lérí ẹ̀ istinbatati tarbawiya tá mú jáde lérí ẹ̀. ọmọ ìlú ilé ìfẹ́ ta wá sọ yẹn àwọn kan gbogbo ògbésí ayé wọn láyé rìṣáàsì náà ń ṣe lórí bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìgbésẹ̀ ọ̀rọ̀ ìgbésẹ̀ ọ̀rọ̀ ìgbésẹ̀ nínú tẹ̀síìrù tó ń tún yẹn gan mélòó ló mọ̀ ń bẹ̀ àbó oníwọ ni mufti gbogbo ayé ẹlòmíà tó sọ pé as far as taking is concerned àwa ni mufti so mọ̀ tó máa dán pé mufti èèyàn ó jókòó ara rẹ̀ jẹ́jẹ́jẹ́ wa kó ló máa yẹ̀dá yín níjọ́ tó o bá ti lọ mọ̀ àṣírí ó sì tún jọ náà. ọmọ ara máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn wà máa rò pé gbogbo ẹ̀ ló mọ̀ ìtẹríba yẹn wà máa kọ́bà rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn ó máa kọ́bà rẹ ṣùgbọ́n níjọ́ tó o bá ti dìde tó lémi nìyí ń jọ́ làwọn èèyàn ó ti gbà. àwọn kò mọ lẹ́yìn ẹ̀dọ̀ ilé ìfẹ́ ẹ̀yẹ́ mi máa rí fọ́tán. عرضتنا وقامت عنك أشياء عرفت أشياء وقامت عنك أشياء pẹ̀lú ògo ọlọ́run àyà kan dá lè tú lónìí náà ni. alo jẹ kẹ́kọ̀ọ́ fún wa. ṣèkàlà. àyà dá lè tú ni a mú àwọn masáyìlú fiqhiyya ó jáde ń bẹ̀ masailu tarbawiya ó jáde ń bẹ̀ abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ ọlọ́run tó kó ṣe wá láǹfààní àwọn ìdá àti ń gbọ́ tẹ́lẹ̀ ọlọ́run tó kó wúlò fún wa mọ́tí wa alhamdulilayi kí a tó gba ìbéèrè nígbà tá à ń tafsiri lọ wa kuntu mutaraddidan mò ń lọ wájú mò ń lọ ẹ̀yìn n dá tafsiri dúró ni n rọ̀ hábà àwọn sheikh wa tí wọ́n ni àbí kí n máa bá tafsir lọ ṣùgbọ́n mo ti mọ̀ wípé nǹkan táwọn gan ọ̀fẹ́ ni pé kí n má dọ́rọ̀ ọlọ́run dúró àwọn gan ò lè fẹ́ kí n dọ́rọ̀ ọlọ́run dúró torí tiwọn ẹ̀rì pé wọ́n á ń lọ wọn ò kẹ́ni kankan wọ́n á ń lọ wọ́n á ń lọ wọ́n á jókòó àwọn bàbá wa nínú súnà àwọn ni wọ́n jókòó ọlọ́run ti kún pẹ́ fún wa látàrí dáadáa àwọn ìmáàmù wa fún jamaatu izalatul bid'ah wa iqamatu sunna fún gbogbo Ondo state ṣùgbọ́n mi sọ wípé kì í ṣe jàmọ́ ìsálà nìkan ni wọ́n jẹ́ ìmáàmù fún jẹ́ ìmáàmù ahàlìsùnàtì wàlìjàmbá torí ní dédé ká sọ eléyìí kì í ṣe pa arójú wọn ọlọ́run bá lọ́rẹ̀ mi bàbá látàrí dáadáa gbogbo àyè ni mo ti máa ń sọ ẹ̀rì bá a sọ tẹ ẹnìkan lánàá àdúgbò náà làwọn náà ti wá ìgbà tá a fẹ́ láníyàn pé ó yẹ ká sẹ́tù lákùrẹ́ kì í ṣèmi nìkan ò lójú sọ pé afẹ́ sẹ́tù gbogbo àdúgbò la wò dàgbà ìdájọ́ ah, al-Qur'an al-Karim yuta'abbadu bitilawatihi bẹ́ẹ̀yàn bá ń ké Qur'an ìbáàdà lèyàn ń ṣe kò tún sí ọ̀rọ̀ kankan mọ́ láyé tó ní àdámọ́ yẹn sí wàl Qur'an kódà ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀yàn gbé sọ yóò Bukhari kalẹ̀ bẹ́ẹ̀yàn ń kà látàárọ̀ dalẹ́ ò ní gbalada lórí kíkàn ṣùgbọ́n gbalada lórí pé mo fẹ́ wá ìmọ̀ kún ìmọ̀ ṣùgbọ́n lórí aráàfin kọ̀ọ̀kan téèyàn ń kà lórí hadisi kò sí ládàá lórí ẹ̀ àmọ́ alukur'an al-karim lórí bisimilayi rahman rahim lórí ba ládàá mẹ́wàá lórí sin ládàá mẹ́wàá lórí mim ládàá mẹ́wàá yàtọ̀ sí ládàá téèyàn yóò tún wá gbà lórí pé èèyàn tó fẹ́ nímọ̀ nípa ẹ̀sìn Islam tá a bá wá pè nǹkan kan ní ìbáàdà nínú àkídà ahli sunna wal jamaa yajusu tawassuli yajusu tawassulu ẹ bi amalin salih aw bi ìbáàdà èèyàn máa ń ṣe tawassul èèyàn máa ń ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú èyíkéyìí nínú ìbáàdà èèyàn lè kírun tẹ́kọ̀ọ́ yẹrẹ ọlọ́run ó pa mí láṣẹ kí n kírun mo kírun fún ọ bágbára mi ṣe máa bó tó àti bó ṣe yẹ n tí mo fẹ́ lọ ṣe wọ́n lọ jẹ́ kó bọ̀ sí atawassalu ilayk mo sì ń tí mo kí mo fi sa atẹ̀kùn lọ́sọ̀dọ̀ rẹ lọ. mo ń tìláwa Qur'an mo wá parí Qur'an bàtí mo tìláwa rẹ mo wá ṣe tawassul ila Allah bẹ̀rẹ̀ ọlọ́run kiraatul Qur'an ibada ni mo wá fi kiraa Qur'an tí mo ṣe yìí mo fi ṣe tawassul ila Allah lórí nǹkan tí mo ń fẹ́ so ìdí ibẹ̀ yẹn ni àwọn èèyàn ti wọlé tí wọ́n ti wá ṣìlò gbogbo nǹkan tí èèyàn bá wá fẹ́ ṣe tàwásùl ó gbúdọ̀ jẹ́ pé nǹkan téèyàn ṣe ìbùtọ̀ká àlùwájìlá téèyàn ṣe ń torí tọ́lọ́ nìkan kì í dẹ̀ ṣe nǹkan tá a ṣe níjàmọ́ òǹkálukú ni ó ní àwọn nǹkan tó ṣe síwájú ọlọ́run èèyàn dẹ̀ ṣe ń torí tọ́lọ́ nìkan ṣùgbọ́n kùránì tá a há tó há kùránì yẹn wọ́n ti dáwọ́ gbogbo adọ́fẹ́ ka kùránì ẹlòmíín bẹ kò mọ kùránì kà èyí máa ń ṣẹlẹ̀ kò mọ kùránì kà ṣùgbọ́n ti mọ̀ pé gbogbo ẹni tí ó bá gba kùránì tí wọ́n jáun òun náà ó pòwó àbákan wà báyẹn padà wà kékeré àwọn afọ àwọn adábá ọlọ́wọ́ bá kọ́ bá foríjì wọn kó bá kẹ́ wọn gbogbo ìyẹn tá a bá lẹ̀ náà nu ṣùgbọ́n kì í ṣe súnà kò sẹ́nìkan nípìnlẹ̀ yìí tá a gbogbo wa bá lẹ̀ nìyẹn ṣùgbọ́n kì í ṣe súnà ni bàbá yìí kò kéwú tó bá ti wá látẹ̀rí wọn lóde yóò rí pé tó bá ti fẹ́ pínwó àwọn tó mú kuran lọ́wọ́ nìkan ni wọ́n ń pínwó fún wọn ò ní pínwó fún kò sì lè tẹ̀ láwọn àfa ọkọ̀ gbà náà ìjọ kan onáà sáà ń rún mọ́ ah, àbá wa ni pé ìgbò lẹ̀ ah ọlọ́run má jẹ́ wọ́n jẹ tèèyàn báyìí gbé ah ṣé bí wọ́n dáhùn pé mìnìmìnì náà gbogbo yín náà ń ṣe é gbé <laughs> òun ti bẹ̀rẹ̀ òun ti ṣe díẹ̀ àwọn náà rí pòǹgbò ṣé n tàn fi ṣe ìbádà náà àníyàn owó yẹn ni ẹ lè fi yẹn ṣe tawassul ila Allah subhanahu wa ta'ala ẹni tẹ́ ẹlẹ́yìn sàdúrà fúnka ẹ kàn yíyan jẹ ni takuluna amwalahu bil batil ẹ ń gbọ́ owó ẹ lọ́nà àìtọ́ ni torí pé n tẹ́ ẹlẹ́yìn fẹ́ fi ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ Ọlọ́run ẹ ti gbowó lérí ẹ ṣùgbọ́n mo ń tilawa Qur'an mo ti ní hizbu wíìrìdì tí mo máa ń ṣe bóyá hizbu méjì mo máa ń kà láràárọ̀ tí mo wá òǹkò ò mà yàtọ̀ sẹ́nu ẹgbà mo wà ó mo wà ó irọ́ iṣẹ́ owó yẹn ló ń ṣe yẹn ká tó wá sọ wípé ẹ̀tún pẹ̀ràn àwọn oní ọ̀jẹ̀rẹ̀ wọn ali ìgbà tó parí Kùránì níjọ́ òwúta lọ́sọ̀ yìí <laughs> ó parí Kùránì bó ló ti parí Kùránì lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí ò lálàáfíà ni èyí tó fẹ́ jọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu tó ha ìṣe pé tó parí ẹ̀ gan torí pé òun rí ha ó sì ànábì ti lọ tán pé òun náà rí ha tán sórí wọn wá lọ pa odidi ràkúnmí ṣùgbọ́n hadith atharu yẹn ọdọ ìfù ju ìdí lọ ìfù lọ atharu dọ̀ìfù jiddan lọ kò lẹ́sẹ̀ lẹ̀ àwọn bí a tún máa sọ pé ẹni tí yẹn bá ń kéyà sí tí ọba pẹran yóò máa mú jẹyàn gbogbo àwọn ọmọ tó wà kùránì orí ó ti yẹ ká ti kú ó ti yẹ ká ti ẹ̀jẹ̀ wọ́n ti yẹ kó gbẹ tán ṣé ẹ rí gbogbo nǹkan yẹn ṣé ẹ máa tó máa ń fà á àwa náà fà á àwọn tó jẹ́ tán kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láwùjọ wa àwọn tán jọ bí wọn lásìkò kan àwọn gba ilé kéwù lọ pẹ̀lú wọn bá bọ́n ṣe kéwù yẹn náà ń gbà náà wọ́n jókòó nínú nínú àwùjọ gẹ́gẹ́ bí àfa èmi ìlè máa kírun mọ́sáàsì kọjá màmú àwọn ojúgbẹ́ wọn míì wọ́n lọ kàwé bó ṣe jáde standard six àbíkánná máa gbóngbà yẹn ọ lọ sí secondary school kan kíníkà college lẹ́kọ̀ọ́ from there ọ lọ UK ìgbà tó dé wọ́n gbé lọ sí Èkó wọ́n fi ṣe before kí independence ó tó bẹ̀rẹ̀ owó dé ọlá dé ó kàwé ẹni tí ó kàwé wọ́n lọ múlẹ̀ oko òun náà wálé ọdún ó ní ẹbí òun ṣe foundation ẹbí òun kọ́ ọ̀fṣẹ́ mẹ́ta ńgbà tó ta kòkó tán afọ́ ọ̀lọ́bù kankan tiẹ̀ tọ́lọ́ wa dé ìwé àbá ọmọ rẹ̀ mọ̀ bímọ ọba ìlọ́lá wa bá a sọ ló kọ́ afọ́ àdébẹ̀ ọlọ́run orúkọ ọmọ náà yóò máa jẹ́ láìsì láìsì orúkọ ọmọ náà yóò máa jẹ́ ìjọ orúkọ ìjọ àlàmísì ni wọ́n bí ìjọ àlàmísì náà láìsì láìsì subahana rọ̀bíkà ó dìde fó ọlọ́lé kò rí ní tí ó jẹ́ ńlẹ́ eléyìí sọ pé ah, àbá mo kí ni sọ fún ẹ mo ti tira lẹ̀kan sí ibẹ̀ mo tún fẹ́ bẹ̀rẹ̀ lémi àbó ẹ̀hẹ́n à ah, irú ilẹ̀ yìí tó rà bẹ̀ yẹn ó ládùúgbà kan yẹ ká ṣe fún ọ yóò sì ná ọ ní fifty thousand ẹ̀hẹ́n ìyẹn ah, yìí ṣe wàhálà yóò kó kalẹ̀ àbó ọlọ́mọ dúpẹ́ àwa náà jẹun ìbáṣe wípé àwọn èèyàn máa ń ṣe ojúṣe wọn àbí àwùjọ ní provision fún wọn ó súnmọ́ kí nǹkan yẹn mọ̀ máa wáyé ìdí nìyẹn tó fi jẹ́ pé kò sóde ọlọ́mọ owó jáde ń òde oníyàwó owó gbúdọ̀ jáde àwọn náà ti rò pé ibẹ̀ náà ni nǹkan ò ti yọ torí pé yìí náà máa ní bùkátà sáwọn ẹ̀rí máa mú mi subhanallah láwùjọ wa ẹni tó ya olùsí jù àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run báyìí nígbà kan e nínú mọ́sáàsì ìmáàmù ni ó yẹ ni tí ò ní lọ́wọ́ jù ó ní gbogbo yín sì ń tò lẹ́yìn tẹ́ǹkìrìn lẹ́yìn. mo ti kírun mọ́sáàsì kan rí tí wọ́n ní màámù jẹ owó ilé wọ́n wá nítọ̀ wọ́n wá ń sọ ọmọ agbẹ́tọ̀ ẹ̀yin jàmáà kẹ́ tó dìde subhanallah lójú gbogbo yẹn ẹ̀yin jàmáà ẹ̀ má ti dìde ẹ̀ ti lọ ẹwà ẹwà ọ̀rọ̀ ìmáàmù náà la fẹ́ sọ wọn lálọ́ọ̀dún wọn ní wọn kẹrù pé wọ́n jẹ owó ilé ọdún méjì pé tọ̀ ǹdọ́lọ́n bá fi wọn kálukú lọ́wọ́ pé wọn kálukú ẹnìkan ní ẹ̀mí ń kájú lọ kálukú kan jáde ìmáàmù náà wàá ra ká pọ́jọ́pọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ kan báyìí wọn náà dúró bẹ́ẹ̀ olókìnnú táwọn fún gbogbo wa mo wá ń bi ẹni tó jẹ́ bíi aṣojú mo ní tọ́ assalamu alaikum la ah, ṣé kò sí ẹnìkan ah, ilé ilé ti kún bó o lọ̀rọ̀ owó báyìí ah wọ́n tó bá tún di magrebi táwọn yẹn bá mọ́tàlásí àtúndálẹ̀ mo wá wo ojú bọ́ọ̀dù mo rí owó tí ń bẹ lójú bọ́ọ̀dù kánìmọ̀ọ́mù nídìí bíi twenty thousand owó tí ń bẹ ń bẹ fẹ́ one hundred thousand mo ní ah, owó ilé nǹkan ah, àwọn ní owó wọ́n fẹ́ fi ṣe táìsì mọ́tàlásí mo ní ah, mo ní ọlọ́run ò ní gba ẹ̀rún tó bẹ́ẹ̀ kí <laughs> ọlọ́run ò ní gba ẹ̀rún lọ́wọ́ yín ah ẹ lọ withdraw owó kẹsànwó lé imam àbáyé ní òun nìkan ò lè dá sí i ṣùgbọ́n ibi tí mo ti kírun yẹn èmi ń ré kọjá ni kì í ṣe ibi tí mo ní mọ tó yẹ kí mo lè wá padà wá kí magrib nígbà tá a fẹ́ decide tá a fẹ́ take decision ó súnmọ́ ká mọ̀ fún ìmáàmù wọn àlùwẹ̀ kẹ́nìkan wá ló ń bí ma kọ́ wá pè ìmáàmù ìmáàmù nìtọ̀ ọwọ́ tẹ̀ ọ́ ọwọ́ tèmi náà tẹ̀ ọ́ lé ní ọ̀yà tó o bá dẹ́ mo lè fọ́ àwọn yẹn mọ́ ẹ̀ tó o bá dẹ́ owó sí mi òun náà wọ́n pé à ah, ibi tó ń lò ti jẹ nìyẹn bí gbogbo ẹ̀ ṣe wọnú ara wọn nìyẹn àti tọ̀tún àti tòsì kì í ṣe bó ṣe yẹ kórìí náà nìyẹn kì í ṣe bó ṣe yẹ kórìí nìyẹn ẹ wo gbogbo abá ṣe wà ń bì í sìn tá a bá ka yà tá a wà ń bì í ó súnmọ́ káfẹ́ wọ hundred àbúkájú bẹ́ẹ̀ lọ tọ́ba àdìjọ jimá ìta òkun ibi òkun mọ́tàlásí mi wà ń bẹ àwọn tán kírun wọ́n fẹ́ẹ́ tó five hundred tó kírun bẹ́ẹ̀ tán bá la gba two thousand five two thousand five fi sẹ́bílẹ̀ láì ẹ wàá wò títí títí èló lẹ́nu kọ̀ọ̀kan fi lẹ̀ nǹkan ṣe wá àwọn mùsùlùmí a sì rí nǹkan ṣe sẹ́yìn pé tí nǹkan bá ṣèyàn gbà mí tó bá tún rí nǹkan ṣe kò bá dáa kí nǹkan ṣèyàn kó má tún rí nǹkan ṣe àdéhùn àwọn ará bí kò kó o tó lọ ilé ìjọsìn ó ti níye tó mú lọ́wọ́ lazim ni káwa ní ẹjọ́ Jímọ̀ òun kálukú wa pinnu pé two hundred naira fi five hundred dílẹ̀ two hundred naira èèyàn five hundred jẹ̀mọ́ èló two hundred naira èèyàn five hundred naam léè tó túmọ̀ pa àtúrẹ́ni tí ó fi five hundred dílẹ̀ káwa sọ pé hundred thousand jimá mélòó lọ́wọ́ àlóṣù kan òun lè rí lóṣù yẹn á san hundred thousand fún mọ́mọ́ wa conveniently tí ètò bá kó lọ́wọ́ ìmọ̀mọ́ kan rà láti ní gbáhùn hundred thousand nínú owó ìmọ̀mù irú ìmọ̀mù yẹn lásán pé ìmọ̀mù tẹ́ bá tún lọ ṣe dípúlọ́mà kan ẹ tún lè lọ kẹ́kọ̀ọ́ sí sálárì yóò máa lọ sẹ́wọ̀n pé a lè ṣiṣẹ́ yẹn lẹ́yẹ ẹ tún lọ kẹ́kọ̀ọ́ sí ẹ tún lọ ṣe sẹ́mínà kan ẹ tún ṣe sí i torí pé àyè tẹ́yìn náà wà yìí yẹ kẹ́ ẹ mọ upgrade kẹ́ ẹ tún máa tẹ̀síwájú ọ̀rọ̀ yóò dùn lẹ́nu wa ó kù èlò lẹ̀ three hundred thousand ẹnìkan a fẹ́ plan lórí project mọ́sálásí ẹ yọ two hundred thousand ẹ yọ pamọ́ lóṣooṣù kò ní ìdíkàlàbà ọ̀rọ̀ olówó kankan ẹ wàá máa ṣe àwọn iṣẹ́ mọ́sálásí yẹn ẹ mọ̀ rò àti ilẹ̀ Saudi náà ti lọ mú kinní yẹn wá ni èyí táwọn arábí náà ṣe nìyẹn kì í ṣe pé gbogbo ẹ̀ náà níjọba kì í ṣe gbogbo ẹ̀ náà ni àwọn náà ẹ wá wo ta ni ojú two hundred naira ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ta ni ojú lọ́nu gbogbo wa kó tó owó recharge card tá n lò lọ́sẹ̀ ẹ wo tí two hundred naira tí ó bì ní oṣù kan four hundred thousand ìmáàmù tí bá ń gba hundred thousand lóṣù jàmá kò ní tí mò ń sọ kádà ẹ kójú ó tì ìmáàmù ìgbà ẹ lọ ẹ̀jẹ̀ sáré wọ lélẹ̀ mọ́ ń bọ̀ mọ́ ń bọ̀ ṣèṣe wọ́n ti pẹ̀rún ní ẹ̀jẹ̀ ń gbé àràkálẹ̀ náà mo fẹ́ dínamísì <laughs> tí n bá sí tó bá pẹ́ mi torí mo tún lè rí òkè àrò <laughs> tó bá pẹ́ mi ẹni kí ọ̀bọ̀dá fọ́gá kó kó kírun ẹ yùsí ni yóò jẹun yóò jẹun ìdí yẹn ń gbà tá a sá gbìyànjú gbìyànjú tá a rí gbogbo ọ̀fẹ́ gba amálàbí sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ dáàfa kónúkálukú wá wọ̀rọ̀ kọsàdá gbèsè ayé ẹ̀ mọ́kọ́ àlámọ́ rẹ̀ lórí ẹnì kankan ẹni tí ó fún ọ gan yóò ronú kó tó kí ló fẹ́ fọ́ jẹ́ àáfàá ó ti jẹ́ kó brain rẹ gbúdọ̀ ṣáàpù wípé bóun ló ṣe fẹ́ live láì fi pé depend lé anybody kó lè rí iṣẹ́ ọlọ́run ṣe sùnwọ́n jẹ́ pé nǹkan rí bó ṣe yẹ kó rí ó yẹ ká lè ká wà organized irú Ramadan yìí subhanallah kódà ẹni tí èsè mùsùlùmí ká má máa ṣe tọrùn bí ó ń ṣẹlẹ̀ ní Dubai ní Qatar lọ́pọ̀lọpọ̀ even ní UK láwọn mosque even àwọn tí ì ṣe mùsùlùmí ibẹ̀ ńlẹ́ lomi ò ti ka nǹkan nípa Islam a Christian àsìkò ìfitárù gan ẹ ti dúró ní títì ń bẹ̀ ẹ bisimilah bisimilah kan wá ṣe ìfitárù lómi ẹ wọ̀ bí omi ọkà fún ẹ fún ní kátólọ́ọ̀jì oúnjẹ tó wà ńlẹ̀ ẹ ọmọ òyìnbó ọmọ <laughs> bọ̀ ní ìṣẹ̀ yóò wá jókòó yóò débi títí ń jẹun lẹ́tí fún ẹ bíi pamphlet kan wọ́n ti ń wò leaflet oríṣiríṣi wọ́n ti kà pọ̀ ok let me know more about Islam ẹ tún fún níbi literature kan ó ti kà èló la fẹ́ fi ṣe tá a bá plan báyìí ṣùgbọ́n nínú Islam gbogbo ọmọ òwe sọ̀rọ̀ yẹn ni ṣé Quran sọ pé kámútọ̀ rẹ nira wa ṣé dandan ni sádàkọ̀ ni ibẹ̀ ńlá máa sapamọ́ sí àwa ń retí olówó kan nínú wa tá a ní kó fa ní five hundred thousand ṣé bó náà ní bùkátà olówó kan tá a bá ti wá mọ̀ dáàmọ́ lòlòlò kọ̀ríbù ọ̀ lọ nẹ́sàtì ọ̀ lọ tan France ọ̀ lọ san mars ọ̀ lọ kìnìkan san san everybody nígbà tó bá yọ náà àmọ́ dọ́ọ̀jì yín ẹ̀ sọ pé mi ìsinmi àti fẹ́ sọ mi di fẹ́ sọ mi di lọ sí ni whereas tá a bá lọ bá gan two two hundred naira ẹ wo ṣe kéré ẹ̀ẹ́dá tíra rẹ̀ wò ká gbìyànjú ẹ̀ ní mò ń sọ ẹ mo ti ṣiṣẹ́ lórí ẹ o mo ti ṣe gbogbo ẹ̀ bó ṣe lè work bá a ṣe lè ṣe tẹ́ pé ìmáàmù ó gba hundred thousand ifu dàda ni ó tún gbowó ẹni tó jẹ́ muhammed yóò tún gbowó àáfàá àti tún kọ́ ọmọ ní Quran mọ́tálásí ọmọ kẹ́kọ̀ọ́ gbúdọ̀ sanwó àfọwọ́mọ gbowó kò ní ìdí ká máa kọ́ sanwó ẹ̀dá máa ké Quran kò ní ìdí kí Saudi ṣe fún wa lówó ká tó lè ṣe yẹn ṣùgbọ́n tọ́ kọ́lọ́n kó ṣàánú wa so òbí yẹn ṣe rí nìyẹn so yín tó fa ẹpẹrẹ sínú ṣó ti yé <laughs> yín tó bì nìyẹn ṣùgbọ́n yín tí ò dáa kò dáa ká wá wa sọ́nà halal kọ́lọ́n kó dó tiwa so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. téèyàn bá ń kírun kí ètè èèyàn ó máa jì téèyàn bá ń kírun ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni wípé èyí ò lè máa fọ́lò ní ń ka ẹ̀ torí tó bá dákẹ́ sí ó ti kúrò mbẹ́ ẹ máa wá lómi tó bá ń ka kò ká <laughs> kò ya Ayo alladina amanu taqullaha haqqa tuqati náà sọ ọ ń gbà ẹ lóòótọ́ mà kó ń kà ṣùgbọ́n ọ ká ọ yóò mọ̀ dàbí ẹni pé o ti ká ni torí ẹ̀ náà fà ní kéèyàn máa jẹ ká kéèyàn máa jì so tábà fẹ́ kírun ṣe ká da wọ́n lẹ̀ ní àbí ká káwọ́ sí ká káwọ́ sáyà òun ní bá nàbí ṣe kọ́ wa sallallahu alaihi wasallam. sallam tó ti wà báyìí àwọn yẹn máa ń parọ́ mọ́ mọ́ mọ́lìkì pé da wọ́n lẹ̀ yọ̀rọ̀ ni sunna ìrun kíkí báyìí kakọwọ́ sáyà ẹni tó dáwọ́ lẹ̀ ó nírun o ṣùgbọ́n káwá sọ wípé súnà ní ká dáwọ́ lẹ̀ láéláé kò sẹ́ẹ̀rì kankan fún yẹn ẹni tó bá sọ pé òun gbọ́ òun ọmọ lagidi ó lè má nírun náà o lórí mo gbọ́dọ̀ bí ìlọ́wọ́ àfa kan lórí kíní tí ń sọ rátiràti kan pé ẹ gbogbo nǹkan tí ò ní ìdí àwọn súnà náà ni gbogbo nǹkan tí ò ní ìdí ẹ kọ́ ọmọ yà kankan ẹ òsì ń tẹ̀yìn ó léṣe owó ọ̀sẹ̀ ṣe báyìí <laughs> kó máa kírun. <laughs> Go o ṣe báyìí bí àtọ́ fẹ́ so number four now inshallah lágbára ọlọ́run ẹ eh, títí monday màá sọ̀rọ̀ lórí ẹ̀ number six. Well, sorry. Now. Naam. John aya kọ̀kọ́ John yẹn. Naam. Ṣé oòrùn ó ti wọ̀ kéèyàn tó rí bẹ́ẹ̀? Tó bá likely kéèyàn ó ṣe jámù yẹn kéèyàn tó máa lọ. Ó bẹ́ẹ̀ ni ẹ̀rí wà fún yẹn náà. mi lè sọ nǹkan kan lórí last question yẹn next wa sẹ́yìn wákàtí. ẹni tó ń gbọ́ Qur'an yóò máa gbà ládàá ẹni tó ń ka Qur'an òun ò gbà ládàá lórí pé ó ń kà á lórí àràfi kọ̀ọ̀kan ṣé ẹni tó ń gbọ́ náà ṣé òun náà gbà ládàá lórí àràfi kọ̀ọ̀kan náà ni àbí rárá mi ò lè sọ nǹkan kan lórí ẹ̀ ṣùgbọ́n tó dá mi lójú nígbà tí n bá ń kà á lórí lẹ́tà kọ̀ọ̀kan ládàá mẹ́wàá mẹ́wàá ṣé ẹni tó ń gbọ́ náà ṣé lórí lẹ́tà kọ̀ọ̀kan ládàá mẹ́wàá mẹ́wàá ni ó dá mi lójú pé yóò gbà ládàá ṣùgbọ́n sí lórí lẹ́tà kọ̀ọ̀kan mi ì lè sọ pé bẹ́ẹ̀ ni mi ì lè sọ pé bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn wallahu alam naam wa aleykum salaam. ọlọ́run ní fawailun lil musallin alladhina hum an salatihim sahun walladhina hum yamna'un al-ma'un ọlọ́run ọba ní alladhina hum an ọlọ́run ọba ọ̀sọ́ pé fi salatihim sahun as-sahawu fi salati yakhtalifu mina sahawi ani sola an lilimujawaza so ti ọlọ́wọ́n bá ní alẹ́dínà um ansola ti imsahun àwọn tó ṣe wípé wọ́n parun tì wọ́n gbàgbé irun kò tiẹ̀ sí ìtọ́ka wọn pẹ̀lú irun egbò ọlọ́run kò máa bá wọn àbí àwọn tó ṣe wípé tí wọ́n bá kíkan wọ́n tún lè kásùnbà nìkan wọ́n tún kí ṣáì nìkan ọ̀sẹ̀ kan wọ́n tún lè má kí mi bá wọ́n tún lè kí gbà àwọn yẹn ṣùgbọ́n pé èèyàn máa ń kí lọ nísìnyí ọkàn èèyàn ti lọ ò ti ń ronú owó kan tó fẹ́ gbà ní ọ̀wá bẹ̀rẹ̀ sí ń dààmú pé ṣé rákà ẹlẹ́ẹ̀kẹta ni mo wà ní abẹ́lẹ̀ kejì ìyẹn ẹgbẹ́ ọlọ́run ò lè báyàn torí pé ọmọ nìyẹn máa ń gbàgbé nǹkan ìdí yẹn ti sùjúdù sáwì tó fi wà anabi náà gbàgbé nǹkan lórí ẹ̀rí anabi fẹ́ kírun mẹ́rin anabi bá kí méjì anabi bá sálámà ah, àwọn sàbí wa wọra wọn lójú wọn ò lè sọ̀rọ̀ ah, ẹnìkan wá béèrè tó lè yàdé mi anabi ṣe ó dìrò kù ní abó gbàgbé anabi wọn wojú àwọn sàbí pé ẹgbọ́ àwọn yẹn abẹ́ẹ̀ ni méjìlá kí anabi ẹ̀ anabi ẹ̀ṣẹ̀ tí wọ́n wá ní Allahu akbar wọ́n wá tún kí méjì sí wọ́n wá ṣe sùjúdú bàdà salam tó ti yé innama ana basharu ansa kama tansaw anabi ní èèyàn ní mi èmi náà má gbàgbé nǹkan bẹ́ẹ̀ náà ṣe máa gbàgbé nǹkan Allahu alam wọ́n ní kí ni ìdájọ́ oyún ṣíṣẹ́ nínú Islam àbí oògùn ṣíṣe ní ẹni nìkan ni. wákà. haúsá ni wọ́n ò lè má yọ. <laughs> Eh. oògùn àbí oyún. Eh? ok oyún náà aṣọ náà kí ni ìdájọ́ oyún ṣíṣe haram ni ló ti generally bá ti sọnù haram ni nínú sharia islam ẹlòmí ò sọ pé ẹni tó dùn fẹ́ ṣẹ́yìn ni pé ọmọ ò tí ju ọmọ oṣù mẹ́ta lọ oyún bá tún dúró àwọn èèyàn máa sọ̀rọ̀ dókítà wà bí rèpétọ̀ kí ni ká ṣe èyí tó wà nù yẹn abẹ́ tàmílẹ̀tì ẹ̀ ok dókítà ni pé kí ló ta fẹ́ fi tàmílẹ̀tì tó wà nù yẹn ẹni torí wípé ẹ̀ òun ò tí ì dáyé èyí tó sì wà ńlẹ̀ yìí à ń rí lè dókítà wa bìkan ẹ pé ìjẹ́ ẹ ní àìdí àkádàrà àwọn méjèèjì ṣé ẹ mẹ́ni tí ó lówó lọ́wọ́ jù nínú àwọn méjèèjì ṣé ẹ mẹ́ni tí ó jó lókìkí ọmọ jù nínú àwọn méjèèjì ṣé ẹ sì mẹ́ni tí ó gbórúkọ yín hàn tí ọ̀jẹ̀ sábàbí àlùjànnà nínú àwọn méjèèjì kò sóbi kan tó lè dáhùn ẹ̀ tó bá ti lè dáhùn ẹ̀ jóò náà wà lóòótọ́ ẹ ti try kó mọ̀ wá kó mọ̀ wá kó mọ̀ wá ó padà dúró ẹ filẹ̀ báwọn èèyàn máa sọ̀rọ̀ yẹn ìyẹn ò tí tó ní excuse tí kì í ṣe pé bóyá àmì medical reason kan tí Islam bá wọlé lédè kì í sọ pé generally haram but there are some circumstances ṣùgbọ́n yẹn àìtú yẹn lẹ̀ open ọ lọ rí doctor muslim doctor ní ọ̀wá sọ tó bá wá give report fáfáà pé muslim doctor sọ báyìí fún di báyìí fún di báyìí àfọwọ́ àti pé wẹ́ kò sí láì bẹ́ẹ̀ torí pé Islam kì í dè tán yóò rà tuntun sílẹ̀ rahmatan fún wa alimasakatu tẹjilibu tẹsir ṣùgbọ́n asulu masala ni pé haram ni so ìwé tó wáyé pé torí pé àwọn èèyàn máa sọ̀rọ̀ àwọn èèyàn máa sọ̀rọ̀ fún kíni wọ́n máa ń béèrè lọ́wọ́ ẹ abilékọ pé ẹni tó ń bẹ ń lé ọkọ pé bolo ti lóyún ṣèbílẹ̀ ọkọ ló wà ọ̀nyọ̀ ni ẹni tí ń wọ́n ọmọ láti bí ogún ọdún bọ́ bá ṣe máa bí lóṣooṣù kò ní máa bí lé ra wọn tọ́lọ́ bá gbàdúrà rẹ̀ ẹni tó bá ṣe nǹkan yẹn ẹ̀ṣẹ̀ tó tóbi ni o àfi tó bá jẹ́ pé ọmọ kádàrá ọmọ tó wà nù yẹn ó lé tó bá ti mọ kádàrá ló fi conclude pé kádàrá ẹ̀ tẹ́lẹ̀ ò ní da ẹ̀jẹ̀ apá ẹ̀ tí ò ní da tó o bá lè mọ̀ ẹ́ kó wáyè kó wáyé tiẹ̀ wà ìdálùmọ̀ òwúdà tó so ìlàtì oògùn ṣíṣe oògùn ṣíṣe kú sọ́nà méjì oúnjẹ tá à ń jẹ yìí oògùn ebi oògùn tó ibà ń pààyàn kí lóògùn ẹ̀ tó wa wá ṣe oúnjẹ kí ló ṣe yẹ oògùn oúnjẹ ebi òun ló ṣe oògùn náà bẹ́ẹ̀ yẹn lọ hospital táfíyàn tablet táfíyàn kí lè yẹn ṣeun oògùn náà ó gba oògùn láti ilé ìwòsàn tí yẹn sọ pé sófin ilé oògùn ọfúnmi tablet oògùn náà nìyẹn tó ti wá báyìí èèyàn ń lọ lóko àdábà ọlọ́sẹ̀ ẹ̀jẹ̀ wá ń dà ọkàn jẹ́ ewé kan ó gbé ewé yẹn ó wá ó fún omi ẹ̀ sí ẹ̀jẹ̀ yẹn wá dúró kí ló ṣe òun oògùn náà ni ṣé ọ̀sẹ̀ sọ pé tó bá dé hospital tí gbogbo ẹ̀jẹ̀ ó ti jò tán ọ̀dẹ̀ mọ̀ wípé ah, bàbá bàbá rẹ ti lo kíní yẹn rí tọ́dẹ̀ dá ẹ̀jẹ̀ gbogbo àwọn nǹkan yẹn jẹ́ amójútó àwọn nǹkan yẹn chíìpù ó chíìpù ó ò ní sanwó fún zotiye àwọn nǹkan kọ̀ọ̀kan yẹn oògùn náà ni ẹ̀fọ́ ewédú tẹ̀rí yẹn oògùn ni àbí kí sóògùn. So tomato bó ṣe wù oògùn ni ẹ̀wà oògùn ni na mẹ́mẹ́ ọ̀lẹ̀ oògùn ni bó ṣe wà ọ́ <laughs> dókítà <laughs> gbogbo ẹ so látara àdé eléyìí ṣùgbọ́n tí yorùbá àwọn gbólóhùn kan bẹ tí yorùbá bá ti sọ àwa tá a jọ mọ yorùbá ti ìyẹn ń bẹ ìdí ìyàtọ̀ jẹ́ pé odidi ìmọ̀ kan ń bẹ kọ́ọ̀sì náà pé language and society odidi ẹ̀kọ́ kan ọ̀tọ̀ ní ibi mo fẹ́ kọ́ grammar kí ni effect culture àwọn èèyàn kan lérí language wọn kì í wá ṣe apparent meaning lérí tán bá sọ nǹkan kan ẹni tí èyí bá ṣe ẹni tí wọ́n bí síbẹ̀ àbí ẹni tí kì í bá ṣe ẹni tó kọ́ lítírẹ́tsọ̀ èdè yẹn kò lè mọ nǹkan yẹn ìdí nìyẹn tó bá fẹ́ mọ pàápín èdè kan yọ kọ́ lítírẹ́tsọ̀ èdè yẹn tí yorùbá bá sọ pé ogun ní í ṣe káàkiri nísìn ṣé ẹ pé literary meaning ni pé olùfẹ́sìkì olókìní ṣùgbọ́n lọ́dọ̀ yorùbá ó ń ṣẹbọ ọlọ́run ò kọ àájò àájò nítumọ̀ lọ́dọ̀ yorùbá yà àwọn jọ mo ti lọ hospital oh. kì í ṣáájò lọ hospital ni àwọn nọ́ọ̀sì máa ṣáájò èèyàn tí ìbá ṣe tó bá ya tọ́ọ̀gì inú wọn wọ́n ṣáájò rẹ̀ dáadáa ó dàá ti dẹ́ni tó kò lọ hospital tó ń gbára pẹ̀lú àkó nọ́ọ̀sì tó take care mi lé last week yẹn sáti lọ́kọ ni <laughs> àfìgbà tó fẹ́ nọ́ọ̀sì kì í ṣe pé gbà lọ́wọ́ ọkọ ẹ o <laughs> kò lọ́kọ ẹnu bó ṣe wà kí sáfà yìí tó fọwọ́ wọ <laughs> ló fi jẹ́ pé ẹni tí ọkọ náà sì ń gbà mí tọ́ yóò ṣe sùúrù ẹnu nǹkan òun lásán òun ni àfa ah obìnrin ló lè tọ́jú èèyàn báyìí so kí ni nọ́ọ̀sì yẹn ṣe àjò ẹ̀ náà ló ṣe ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ yẹn fún yorùbá yorùbá ò ní iṣẹ́ tá à ń sọ ni àní àjò wọ́n mọ tí wọ́n sọ so tó bá pé oògùn tẹlẹ́bọ dé islam ò faramọ́ ṣírkù nìyẹn ló ti yẹ ọ̀nà táwọn èèyàn fi ń ṣe oògùn pọ̀ o fasalu ahala dhikri tó bá ti pògùn kan ti ní kọ́nu kọ́ sábẹ́ lọ́wọ́ àwọn àfa ọ̀kan náà ọmọ ẹ̀yà wa kan ó fẹ́ ṣe oògùn kan kódà ní ti ń ṣe fáwọn èèyàn olóògùn yẹn sì máa ń ṣiṣẹ́ ọwọ́ ni òun kàn fíìlì kóun ó béè lọ́wọ́ mi pé ṣé Islam farama oníṣẹ́ èèyàn lè fi ẹran màálù èèyàn lè fi prepare oògùn bí a ṣe jẹ kéèyàn jẹ mo ní sọdélẹ̀ torí pé màálù halal ni abẹ́ẹ̀kọ́ kí ni àṣejẹ yẹn kí ló papọ̀ síbẹ̀ torí gbogbo àná là ń jẹran màálù ó lẹ́ran màálù yẹn bí ekiri kan báyìí àwọn wàá kí nídù abẹ́rẹ́ wọ́n á kì bọ̀ wọ́n á kì wọ́n á kì wọ́n á kì mẹ́wàá ń bẹ tábà ti wá kí ni yẹn wọ́n wàá bọ̀ díẹ̀ wọ́n wá sọ́ọ́lẹ̀ fún ajá ajá wàá jẹ́ sẹ́wọ̀n pàjẹ́ ò ní rí jẹ yóò máa fi tọ́pọ̀ lásán ni torí pé bó bá ti fẹ́ jẹ́ ni abẹ́rẹ́ yóò máa yóò máa gun lẹ́nu tájà yẹn bá wá fẹnu pòpòpòpòpò yóò gbé jùlẹ̀ yóò lọ wọ́n wàá lọ mú àwọn wàá sun wọ́n jó yóò di èédú ẹni yóò kàn máa fi fọ́kọ̀ mu ó ní ṣe ẹran tá à ń jẹ náà ní sára mùtún ni mo ní ah mo ní itọ́ ajá gangan náà fẹ́ lò ó ṣe ẹran yẹn tí nǹkan míì bá wà tí wọ́n lè fi gba itọ́ ajá yẹn ó ní ẹ̀yìn mo ní ọ̀ọ́ itọ́ ajá yẹn gangan gangan ó ní wọ́n fẹ́ lò ṣé aláàlì ni itọ́ ajá ó ní haram ah ó ní wàhálà òun ti ṣe fáwọn yàgá ló dẹ̀ ṣiṣẹ́ òun dẹ̀ rówó lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe ń sọ̀rọ̀ ńjọ́ náà kò fẹ́ mi rò pé yóò fi nǹkan yẹn lẹ̀ torí pé òun máa ń rówó ó máa ń ṣiṣẹ́ fáwọn tó máa ń ṣe ó àìsàn yẹn ẹ̀wọ̀n nǹkan ajá tó yẹ tó bá tẹnu bọ nǹkan ẹ̀wọ̀n Yorùbá dáná bí ní káfọ́ nàjàsà ẹ̀gbin ara àwọn tí mò ń sọ yìí o àwọn so called Muslim brothers tá ń ṣe ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́tẹ̀ gbòǹkankan ní o irú ẹni yẹn anything tá a bá ti ń pè lóhùn ká béèrè lọ́wọ́ àwọn àfọwọ́pù ẹjọ́ eléyìí ṣé kò tí ì bọ́ sípò ẹbọ àbí ò tí ì bọ́ sípò ẹ̀ṣẹ̀ kì í ṣe pé ẹ kọ́dà bàbá tó fún mi àǹfààní ẹ̀yin ò mí ẹ béèrè ìdájọ́ ẹ̀sìn lérí ẹ̀ so tó bá ti jẹ́ yẹn haram bẹ́ẹ̀ tí ẹ bá ti ṣe yùn ìyẹn lè ṣe wòsàn kò sí tó burú bẹ́ẹ̀ nínú sẹ̀rí Islam inshallah wa dàdúró bẹ́ẹ̀ wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alayhi sallam.